100 million is up for grabs in the all new I Love My Indomie promo. All you have to do is buy an I Love My Indomie promo pack. Then look inside the pack for a unique letter. Collect all 14 letters till you can spell I Love My Indomie. Send a picture of your collection to our WhatsApp number 0807 700 9000 and win 100,000 Naira instantly. Everyone's got a chance to win big. So hurry and grab your I Love My Indomie promo pack now. Offer valid while stock lasts. Terms and conditions apply. Indomie noodles, tasty nutrition, good for you. I love my Indomie. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala.

ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bomi la kò dẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. balẹ̀ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ tó máa mú jẹpo ilẹ̀ tó máa mú jẹyọ̀ lónìí ká bẹ́ẹ̀ ká mádùnmádùn bàbá oyin jẹ ni o lágbára ọba mi Èdùmàrè àní bá jẹ àsán tìdùnnú tayọ̀ báyìí lásìmọ̀ fìlòdúníyàn ìkànnì fresh fm one zero five point nine ilé orin níbi tí àárín kékeré kékeré kékeré kékeré kékeré kékeré tó ti máa jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo ibẹ̀ náà la ń kíyìn challenge nílùú ìbàdàn náà ni ìbàdàn tíṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ìlú tí gbé onílẹ̀ títún gbé àjèjì ẹ̀tún kú ojúmọ́ ọjọ́ ẹtì tèní ẹtì yóò dé bá gbogbo nǹkan tí a fẹ́ pátápátá ni ọjọ́ ńlá lè ní ọbẹ̀ èdùmàrè yóò lànà oore ńlá ńlá oore ńlá kan gbogbo wa o asalaamu aleykum wa rahmatulahi wa barakatu fún gbogbo mùsùlùmí mùsùlùmọ́ àpẹ́ àtúbáríkà ajímọ̀ tòní ni ọ̀pọ̀ rẹ̀ láṣẹ o nínú ìdùnnú àti ayọ̀ rẹpẹtẹ ọmọ yín ló ń kí yín ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ̀ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ tó pọ̀ Oyètáyọ̀ Ọládìméjì MC Ansom agúnrégé elédè lágbára ọlọ́run ọba mi Èdùmàrè yóò máa gúnrégé fún gbogbo wa ni o lọ́wọ́ ọlọ́run mo wà ń tèmi fèrè ayọ̀ ni mo fọ́n etí ayọ̀ báyìí ni ẹ mọ̀ bá ni mo fi gbọ́ ọ bá ti ṣe bẹ̀rẹ̀ sí ni máa fún yín ní àwọn kókó kòkó kókó èyí tí ìwé ìròyìn ojoojúmọ́ tó bá ní wádìí tòní tó gbé kárí o ní àwọn ìwé ìròyìn eléyìí tó jẹ́ pé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ṣe ìwé ìròyìn Vanguard ó wáde lónìí bákan náà ìwé ìròyìn Nigerian Tribune òun náà létí ń bọ̀ sórí àtẹ tòní bẹ́ẹ̀ ni ìwé ìròyìn The Punch òun náà ò gbẹ̀yìn tídélé sàn tóun náà ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí ó ṣe ìkẹrin wọn o àwọn ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin náà ni wọ́n ní àgbérùgbésọ ìròyìn kan bẹ́ẹ̀ gbajúgbajà gbáà níròyìn ọ̀hún ní gbogbo ìwé ìròyìn eléyìí tí ó jáde láàárọ̀ tòní à ń bọ̀ ń bẹ̀ àbẹ́jẹ́ ń kọ́kọ́ mu láti ìwé ìròyìn The Punch eléyìí tí ń ṣe lálàyé o wípé ẹ wò ó bí mo ṣe kọ́ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀ léyìí tí wọ́n dìídì kọ gbàgàdàgbàgàdà síwé ìròyìn The Punch láàárọ̀ yìí ó ní wọ́n fi ń sọ̀rọ̀ wípé ikọ̀ eléyìí tó jẹ́ ti ikọ̀ òṣìṣẹ́ aláàbò tó ń bẹ fún ẹkùn ilẹ̀ káàárọ̀ òjìrè ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti gbáradì báyìí o wọ́n sì ti wọ gbogbo àwọn ibi tọ́jà wípé àwọn kan tí wọ́n pé wọ́n jẹ́ kànáà kò rí tí wọ́n ń sáàbọ̀ gẹ́gẹ́ bí agbésùmọ̀mí láti ẹkùn ìwọ̀ oòrùn àríwá alẹ̀ yìí tí wọ́n fẹ́ sáwọ̀ wá sáwọ̀ apá alẹ́ káàárọ̀ òjìrè wọ́n ní ikọ̀ àmọ̀tẹ́kùn làwọn náà ti dúró kalẹ̀ tí wọ́n sì ti gẹ̀gùn dè wọ́n pé níbí kò ní sáàyè fún yín o gbogbo nígbónígbó níjù níjù ní ikọ̀ àmọ̀tẹ́kùn làwọn náà ti lọ dúró dè wọ́n síbẹ̀ wọ́n pè ní lẹ́kìtì àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ sọ pé àwọn ọ̀mọ̀dá kìíní ọ̀hún ṣe kódà àwọn tó ń rán ni sí gbogbo àwọn ọlọ́dẹ ọlọ́dẹ pẹ̀lú gbogbo àwọn àgbẹ̀ kóníkálukú kó kún àwọn lọ́wọ́ ni láti lè rí i pé gbogbo inú gbogbo ẹ̀kúlé gbogbo ọ̀nà ẹ̀bùrú tí àwọn àtìláwí kànáà ọ̀hún bá fẹ́ fi wọlé sáwọn la káwọn ó sì mọ gbá wọn dànù kúrò níbẹ̀ bákan náà lẹ́gbẹ́ afẹ́nifẹ́re náà mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú pé ẹ wò ó ọ̀rọ̀ kan eléyìí tí ń bòde lẹ́nu ààrẹ ilẹ̀ yìí lẹ́nu lọ́lọ́ yìí á ìlọ́jà wọn wá mọ̀ pé ààrẹ ò tiẹ̀ mọ nǹkan kan nípa ibi tí ètò ààbò tó ti mẹ́ẹ̀ẹ́dẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ààrẹ ò jákúnra ẹgbẹ́ afẹ́nifẹ́re ló sọ bẹ́ẹ̀ à ń bọ̀ ńbẹ̀ ojú ìwé kejì ìwé ìròyìn eléyìí ti ṣe the punch òun nìyẹn wà ṣẹ́ẹ̀rí lójúde ìwé ìròyìn délé sàn ní tiwọn eléyìí tí àwọn dìídì kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ láàárọ̀ tòní òun ló ní ń ṣe o pẹ̀lú bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe pé ọ̀rọ̀ tó gbóná tó ń taruku lálálá òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀dẹ̀ o lórí àwọn tó jẹ́ pé wọ́n ń gba owó bọ̀bẹ́ wọ́n pè ní ààyè òní sí fẹ́nikẹ́ni nínú wọn o wọ́n ní ìjọba ìyẹn ló ti pé kò sí kankan nù wọn tí ó lọ tí ó mórí bọ̀ bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tí ṣe ti àjọ amúnimọ́dà eléyìí tó ń dènà kí wọ́n mọ̀ kówó ìlú ní kókókó EFCC ìyún bá ojú ìwé kẹfà ìwé ìròyìn eléyìí ti ṣe Daily Sun wà ṣẹwárí nínú ìwé ìròyìn Nigerian Tribune ní tiwọn èyí tí wọ́n dìídì kọ nílá tó tóbi òun lọ ni ó sí agbo òṣèlú wọ́n ní fún ìmúrasílẹ̀ ìbò gbogbogbò tọdún twenty twenty three lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní nǹkan ti fọ́n lójú gbà torí pé ní báyìí àwọn ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa jáde taruku lálá taruku lálá ni o wọ́n ní ọ̀rọ̀ ti ń jáde tó fi jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ aṣòfin ní ẹkùn ti àárín gbùngbùn àríwá ni wọ́n ti pé ní tàwọn ń tàwọn o ọkàn wọn balẹ̀ pé bú ní yóò ṣe dáadáa àwọn nígbàgbọ́ nínú buni o wọ́n ní bákan náà ni wọ́n jẹ́ ló ń tẹ̀ wípé ní tàwọn ń tàwọn o Bello gangan ni làwọn fà á lẹ̀ kó díje dupò gẹ́gẹ́ bí ààrẹ ìyún báwọn àwògedengbe eléyìí kan tún rè é belenja lábẹ́ wọ́n ní ọ̀kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ àwọn èèyàn ọ̀hún ni wọ́n pe àwọn náà kúkú jẹ́ ọ̀kan lára àwọn tí àwọn náà lẹ́nu ń lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà APC All Progressives Congress wọ́n lọ́rọ̀ tí wọ́n sì ń tarúkú ẹ̀ lálásìgbòrò òun náà ni pé Tinubu Kalu àti Umahi wọ́n ní kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n tètè mú èròǹgbà pé àwọn fẹ́ di ààrẹ òun kí wọ́n bu omi pa iná rẹ̀ báyìí torí pé lọ́dọ̀ ti tàwọn àfi káwọn ó jọ ṣe bẹ́ẹ̀ káwọn ó ṣera àwọn ní òṣùṣù ọwọ̀ láti rí i pé nǹkan ṣẹnu re fẹ́gbẹ́ òṣèlú APC ọ̀rọ̀ tẹ̀síwájú agbo òṣèlú náà láwà Délé Momodu wọ́n ní òun náà ti sọ̀rọ̀ bóde o tòun ti òun àǹbùwà wọ́n náà náà ti pẹ́lẹ́gbẹ́ òṣèlú alábùradà ní Nigeria People's Democratic Party PDP àwọn ti ṣetán láti jígbó fún ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú alábùradà bákan náà wọ́n ní àwọn igun kan náà mọ̀ tó ń sọ̀rọ̀ tí wọ́n pe ọ̀rọ̀ tí Umahi sọ̀hún pé òun náà fẹ́ jùgbó fún ipò ààrẹ wọn ní kọ́ pàátì gbogbo eléyìí tá a mú àwọn ojú ìwé kejìdínlọ́gbọ̀n àti ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí ibẹ̀ gangan ni ìròyìn yẹn wà mò ń wí lẹ́ẹ̀kan mo wá ní ìròyìn kan bẹ gbajúgbajà ní ìròyìn ọ̀hún jẹ́ ṣe rí ní ojú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni wọ́n fi ìròyìn ọ̀hún sí o wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àgbà oyè nílẹ̀ Ìbàdàn tí wọ́n ti kọ́kọ́ lọ gbadé wọ́n ní kó wá àwọn ni wọ́n ti pé tó àwọn ti gbà báyìí àwọn ti faramọ́ tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ń wí o gbogbo adé táwọn gbà ohun àwọn ti ṣetán láti ṣì bọ́ síbì kan káwọn ó sì tẹ̀lé ìlànà bá a ti tọ̀ ọ́ eléyìí ti ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì jẹ́ pé òun náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé onímọ̀-ẹ̀rọ tí ó faramọ́ gbajúgbajà ní ìròyìn láàárọ̀ yìí kò síwèé ìròyìn eléyìí ti ẹ̀nàwọ́ gan ti ẹ̀ní bá ìròyìn ń bẹ̀ bó bá jẹ́ pé ìwé ìròyìn Vanguard lẹ́yìn bá náwó gan láàárọ̀ yìí ojú ìwé kẹwàá ni wọ́n fi sí o wọ́n ní lórí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú jíjà Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn wọ́n ní àwọn lóyè lóyè wọ́n ti sọ̀rọ̀ àwọn tí wọ́n ti la gbadé gẹ́gẹ́ bí àgbà oyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní gbogbo wọn náà ni wọ́n ti pàrópọ̀dọ̀ fi wọ́n ti pé tó àwọn ṣe tó o láti má jẹ ọba kankan mọ́ káwọn ó sì má jẹ olóyè eléyìí tí àwọn ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ti ṣe wà yẹn ó kárí gbogbo ìwé ìròyìn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jáde láàárọ̀ tèmi ni ó yẹ já tún wá lọ sí ojú ìwé kẹta ìwé ìròyìn Daily Sun láàárọ̀ yìí o wọ́n ní lórí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP ń bẹ ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party wọ́n ní wọ́n ti pé Adeleke ọ̀yànyọ láti dùgbò Ògúnbíyì òun náà yànyọ àtàn mẹ́rin míì ojú ìwé kẹta ìwé ìròyìn Daily Sun ibẹ̀ gangan láti wo ìròyìn òun láwòtán ẹ̀tí wọ́n jẹ́ ànáwó gan àwọn ìròyìn míì eléyìí tóun náà tún ṣe bẹ́ẹ̀ tó ń bẹ ní ojú ìwé kejìlá ìwé ìròyìn the punch láàárọ̀ yìí wọ́n ní Ohanaeze wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti mú ọ̀rọ̀ léde o wọ́n ní àní àní òsì ṣẹ́rí ẹkùn ìlà oòrùn gúúsù lórílẹ̀‐èdè Nàìjíríà ibẹ̀ gangan àwọn gangan ni àwọn fọ ọmọ jáde lẹ́yìn tí ó jẹ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyọ̀nba àwògedengbe ẹ̀jẹ̀ ká tún sún sí ọ̀wọ́ iwájú ìròyìn míì eléyìí tó tún wà ní ojú ìwé keje ìwé ìròyìn The Punch ló ń sọ wípé ní báyìí o ẹ̀ ń bá jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún sixteen year old wọ́n láwọn náà ti lè gba abẹ́rẹ́ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ń dènà àrùn covid nineteen. táwọn àjọ wo ló sọ ojú ìwé keje ìwé ìròyìn The Punch ibẹ̀ gangan ni ìròyìn yẹn ló ṣe bẹ́ẹ̀ tó wà ní àárọ̀ tòní bákan náà ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀já tún wo àkórí ìròyìn míì eléyìí tí òun náà tó tún lé tèmbọ̀ sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ tòní o wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde ẹyẹ tí ń bẹ ní agbọ́n ni eléyìí tó jẹ́ ìkànsíra ẹni tá a mọ̀ sí Twitter tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ wọ́n ti pé kẹ́yẹ Twitter kọ́ bó ṣe bẹ́ẹ̀ kó máa fò káàkiri ìgboro ayé káwọn èèyàn máa lo ojú òpó ìkànsíra ẹni Twitter wọ́n ní ní báyìí ọ̀rọ̀ ti ń jáde wọ́n sì ti ń ṣe lálàyé wípé ikọ̀ Twitter fúnra lára rẹ̀ ló sọ̀rọ̀ pé àwa náà ti ṣetán láti ṣe ohun gbogbo tó tọ́ tó yẹ pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n wá ní ọ̀rọ̀ tún jáde látẹnu Fálànà Ozekome wọ́n ní gbogbo wọn náà ni wọ́n pé ní báyìí o pẹ̀lú bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe bẹ́ẹ̀ bó ṣe gbẹ́sẹ̀ lé lílo ojú òpó Twitter wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fọ̀rọ̀ ọ̀hún déwájú ilé ẹjọ́ ní oyún àwọn tí wọ́n fi ojú òpóhùn tí wọ́n fi ń ṣe okòwò ìyún báwọn àwògedengbe ẹ ká tún sún sí ọwọ́ iwájú níbi tí ọ̀rọ̀ tó ti gbé ń jáde ní ẹnu Ìbà Gani Adams eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ń nà yẹ́ síta tó fi ń sọ wípé ẹ wò ó ẹ jẹ́ kí á dá iyì tòun ẹ̀yẹ tòun ìbọ̀wọ̀ fún eléyìí tí ń bẹ nínú àṣà àti ìṣe Yorùbá padà fún àwọn orí adé wọ́n ní ọ̀rọ̀ yìí iná ní fi ń tó àwọn gómìnà létí àti àwọn ọba bí a ti ṣe ń tóun ní ẹni tere èjì tere àwọn àkòrí eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó jáde ní àárọ̀ títí tòní bí mo ti ṣe wílẹ̀ kan ojú ìwé kẹjọ ó ní ìwé ìròyìn The Punch ni àwọn fi ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú àwọn àgbà oyè tó gbadé tí wọ́n pé àwọn ṣetán láti gbé adé ọ̀hún jùlẹ̀ nílẹ̀ ti Ìbàdàn ibẹ̀ ni àwọn fi sọ̀dọ́ sí àkòrí àkòrí nìyẹn fún ti àárọ̀ ti tòní kó tó wá di wípé a mú ẹsẹ̀ wọnú ẹ̀ ẹ̀já lọ sí ojú ìwé keje ìwé ìròyìn The Punch láàárọ̀ tèmi o ibi tí wọ́n ti ń sọ wípé arẹ́lẹ̀ yìí Muhammadu Buhari tóun ti àwọn gómìnà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọ̀ wọ́n pẹ̀lú ẹ̀ láti lọ kẹ́dùn pẹ̀lú ẹbí ṣọ́nẹ́kàn ní ilé Ṣónẹ́kàn eléyìí tó wà ní ìlú Èkó ìyún báwọn àwògedengbe òǹlò náà ṣe láàárọ̀ yìí ọmọ alájẹ ni wá o àárọ̀jú ọjà àpàwọ̀ wọlé bábá padà dé ńkọ́ gbogbo àwọn ìròyìn eléyìí tó jẹ́ pé àti mú kókó ẹ̀ jáde àtàwọn míì tó náà tún ṣe bẹ́ẹ̀ tààtúnyẹ̀ṣẹ̀ mọ́ túṣu ẹ̀ désàlẹ̀ kòkò gbogbo ẹ̀ pátá làá láǹfààní àti kó sórí àgbàgbé ajá we are wishing you a Merry Christmas and a Happy New Year. Revolution Plus Property. Affordable housing. Hello there, shopper. Do you need a one-stop shop for all your household shopping needs? Look no further, because Rejoice Place Supermarket and Rejoice Place Local Market is just for you. <laughs> yeah, for your assorted variety of straight from the farm, fresh and organic healthy food supply. Rejoice Place Local Market stocks up fresh produce weekly, and the Rejoice Place Supermarket offers you toiletries, wines, beverages, canned foods, and lots more more than you can imagine, all in a serene and conducive environment. And the attendants are all smiles and jolly. Visitors at number 42 Liberty Road by Bola Ige bus stop, adjacent DB fueling station, Okeado Ibadan. Telephone 0818 715 4256 or 0909 888 0153 and on social media at Rejoice Place Supermarket. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́l kọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsources.ng Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, and going to mention Stand by Fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. oríire kan mi. èmi gangan lóríire kan. aha a ó ṣí òye òdì sísì. agẹ́rẹ́ tuntun yanranyanran. ilé epo bákàrẹ̀ àkànní hall. tó kalẹ̀ sí nọ́mbà sixteen gbalẹ́fà community off badeku road pasade new ife road ẹgbẹ́dàmbàdàn. laago mẹ́wàá òwúrọ̀ sadi ọ̀sẹ̀ yìí. ọjọ́ kẹẹ̀dógún oṣù kìíní ọdún twenty twenty two senator rasheed ladoja ni bàbá ọjọ́ náà. professor ajagun ibrahim ń bọ̀ láti jamaica. lọ́ọ̀yà job dangana Doctor nípẹ̀dé káyọ̀dé acp balógun retire csp tajudeen ejigbo Doctor dg adebisi honorable ismaila oyetunde akane chief situ mudasiru baálẹ̀ baálẹ̀ ìgbàlẹ́fà pastor julius adébísí mr adesina majid dr olúṣọlá Adetoro, alhaji saka ọlásùnkànmí honorable bọ́lá fáwọlé pastor moses ẹgbẹ́niyì mr musa adama Bakari, mr yekin Toye Bakari, mr and mrs adeoti mrs toka engineer lansebe ìsọ̀làgbẹ́ńlá engineer basiru maxwell ìgèsèǹdé bọ̀dé sanusi pastor mrs alao sagodelemu Iwa, Tijani fọlákà pastor mrs alao abimbola honorable Adebulu so àtàwọn yòókù ẹ wá kájọ sí ilé epo bakare àkànní láàárọ̀ sátidé ọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀yin ọlọ́kọ̀ àdáni ọlọ́kọ̀ èrò ọlọ́kadà ò onímàrúwá mikra ẹ jẹ́ kájọ péjú síbẹ̀ láti kí bákàrẹ àkànní ọ̀rẹ́ káàbọ̀ a máa retí yín o. ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrìn òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to Kingdom of Jordan will expose you to seven days of spiritual fulfillment, seven days of word ministration, seven days of prophetic impartation. Odo Jordan ta ti ṣèrìbọmi fu Jésù. Àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì. Bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o. Ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní You Fit Fly office office tó success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out. Oh boy, now car you carry? Yes o. Wetin happen to your car? The mechanic wey dey our junction don spoil am. E no get am at all. Why you come give una car to roadside mechanic? Shebi I don tell you say na Service King make una dey trust with una car. Service King? Yes now. Service King, Service King. Eh. so service king na Baba for auto fixing we go make you enjoy your car like new without wahala Then be expert for engine work and repair na diagnosis them go first do to sabi wetin be the problem for your car whether na mechanical or spare part fixing be electrical work na any brand of car them they do with them different different ogbonge machines even sef service king they do body work like spray painting and baking service king they plot thirty-six beside bevi high school college crescent okeado ibadan. Ibadan. Dem telephone na zero zero zero zero nine one three five three eight four. Service King. Happy Moto, happy you kókòrò gbọ́ kó sọ fún toko kádò gbọ́ kó lọ rò fún bẹ̀ pé iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawówọlé lábẹ́ ìjọba àpẹẹlẹ ọ̀yọ́ èyún ọ̀yọ́ state internal revenue service oyrs ó ń ké sí gbogbo oníléeṣẹ́ ńláńlá gbogbo aládàáni láti lọ ṣe àmúṣe sísanwó orí wọn sásùn ìjọba lásìkò tó yẹ kí wọ́n sì mú ìwé ẹ̀rí máa jẹ́mi ìṣúwá sásùn ìjọba lórí ti paye tax returns fún ọdún 2021 láti mú wá sọ́dọ̀ ìjọba ó pẹ́ ju ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kìíní ọdún tó ń bọ̀ yìí olóríjorí náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ jòrí wọlé sásùn ọ̀jọba kí wọ́n sì mú ẹ̀rí máa jẹ́mi èso tiwọn náà gẹ́gẹ́ bí olórí jòrí wá sọ́dọ̀ ọ̀jọba ó pẹ́ jù ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún 2022 ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà tó rọ̀ mọ́ ètò sísanwó orí má ṣe dagunlá o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí paytax pé 07012990552 09034421326 08079994656 Ọ̀yọ́ State Internal Revenue Service ilé iṣẹ́ tó ń rí sí ìpínlẹ̀ pawó wọlé lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sanwó orí ẹ̀ ní ìbámu pẹ̀lú òfin ọ̀yọ́ ò ní í bàjẹ́ o. mo mọ̀ pẹ́ tún lè ṣe ju ti ìgbani lọ. ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnnà sáré tètè máa bọ̀ nínú ìsọjí ńlá ọlọ́dọọdún ọwọ́ ńlá olúwa látòkè wá nínú ìjọ CAC orísun ayọ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́po níkadé ìdí ayùn rẹ̀ ìbàdàn tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ monday ọjọ́ kẹtàdínlógún oṣù kínní títí di ọjọ́ friday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún twenty twenty two ní agogo márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ gbogbo ọjọ́ jímọ̀ nìṣòro pẹ̀lú àkòrí ní orúkọ jésù pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run bíi prophet yọlá jésù evangelist dòwú prophetess prophetess anna michael prophet gbẹ̀nró pastor yedare peter prophet mayowa fèyíjì prophet adéwùmí òkìkí prophet ayé testimony prophet ayámọlówó prophet fẹ́mi òní evangelist òní peter prophet bọ́lọ́run dúró apostle daniel oyèwùmí àti prophet macaulay pẹ̀lú bàbá wa olùṣọ́àgùtàn ọládẹ́pọ̀ jp fún ìbéèrè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó oh ètò oh thirty eight sixty four ninety two ninety nine ní orúkọ jésù. ọmọ ìlú ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ pọ́rọ́ lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ́ọ́ bá mi ṣe. níbi fọwọ́ kúnlẹ̀ mo sọ o kẹrẹ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹbí tradu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe wẹ́rẹ́ ń wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. bóyá lẹ́mọ̀ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ fà sẹ́pẹ́sẹ́pẹ́ iṣẹ́ tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ balùdé àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ balùdé balùdé satin flex pẹ̀lú àwọn ìṣòro balùdé fà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ mọ̀ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ iṣẹ́ tí mo pé quality lọ́dọ̀ balùdé àmọ́ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ mi ẹran ti balùdé gbẹ bá kan lé tán àmọ́ balùwẹ̀ tí yàtọ̀ sí ti tẹ́lẹ̀. balùwẹ̀ gẹ́ balùwẹ̀ ọ̀dọ́ mọ́ni. àmọ́ pé balùwẹ̀ tí yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìwọ̀n sórí àmì. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ti sọ́jọ́. <laughs> ajá balẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀ ìròyìn ẹ káàbọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sinimá ti ọ̀pá káṣe bẹ́ẹ̀ ká ti bọ ìṣà ká lè mọ tí ń dún jìkúnjìkún nù ẹ̀ ẹ jẹ́ ń gbé láti inú ìwé ìròyìn Daily Sun láàárọ̀ tòní o níbi tó ti jẹ́ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ní ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún ṣe bẹ́ẹ̀ kó gba ṣọṣọ o ni làwọn ò fi ọ̀rọ̀ ṣe o lórí àwọn èèyàn eléyìí tí wọ́n bá ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ tòun owó bọ̀bẹ́ tòun àwọn eléyìí tó jẹ́ wípé wọ́n ń kówó ìlú ní kókúkó ọ̀rọ̀ eléyìí gangan ló ń jáde o lánàá òde yìí ti ṣe ọjọ́ jọ́bọ̀ Thursday nígbà tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ èyí ti ṣe ìgbìmọ̀ fún àjọ tó ń rí sí ìkówó ìlú ní kókúkó tó ń ìṣòwò ìlú kúmọkùmọ tá a mọ̀ sí EFCC wọ́n pe lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ fúnjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí boss Mustapha ìyẹn ló fi ṣe bẹ́ẹ̀ ló fi fi ọ̀rọ̀ léde láàkó tó ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ eléyìí tí ó máa darí àjọ EFCC ọ̀hún lẹ́yìn tí wọ́n jẹ́ ẹlẹ́ni mẹ́tàléní ogún ó ṣe é lálàyé o wípé àní àní ò sí bá a bá ní ká wò ó á rí dájú wípé n tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra báyìí kò sí lórí wípé káwọn èèyàn kí wọ́n máa gba owó bọ̀bẹ́ máa wu àwọn wà eléyìí tó jẹ́ wípé ó ti tàbùkù ilẹ̀ yìí kódà kì í ṣe ní abẹ́lé nìkan ó ní ìtàbùkù eléyìí tó mú bá orílẹ̀-èdè nàìjíríà ó tún ti dé òkèrè léyìí tó fi jẹ́ wípé ó ṣòro kọ́mọ orílẹ̀-èdè nàìjíríà tó lè sọ wípé ọ̀rọ̀ ṣe ń lọ báyìí àbí kí àwọn èèyàn kí wọ́n wá dókòwò lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní gbogbo nǹkan wọn wọ̀nyí òun náà ló sì jẹ́ wípé ntí ìjọba eléyìí ti ń bẹ lóde yìí tó dúró lé lórí ni pé kọ́mọ̀sí wípé ẹnì kankan yóò jẹ́ ẹnì tí ó máa jẹ àjẹbánu tòun máa gbowó bàbẹ́ tàbí máa lu owó ìlú ní pọ́npọ́ ó ṣe lálàyé síwájú o wípé ìgbékalẹ̀ eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ àjọ EFCC òun náà ló dúró fún láti rí i pé wọ́n tọpa irúfẹ́ ẹnikẹ́ni tó bá fẹ́ máa wu irúwà ìdójútì yìí wọ́n pé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàlélógún ọ̀hún òun náà ló jẹ́ wípé alága wọn ni Abdulrasheed Bawar wọ́n ní gẹ́gẹ́ bí ó ti ṣe tẹ̀síwájú boss Mustapha ó ní ààrẹ ilẹ̀ Muhammadu Buhari òun náà ló pe òun ní ìgbọ́kànlé o nínú ìgbìmọ̀ tuntun eléyìí tí wọ́n yẹ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ ọ̀hún wípé wọ́n ó ṣiṣẹ́ wọn lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ lẹ́yìn tí yóò sì tún fi kó ògo àti iye orílẹ̀-èdè Nàìjíríà bá a padà ó ní kárántí kárán rẹ̀ ní létí bàbá gbàgbé wípé ní ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún 2021 ní ilégbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jàn lóǹtẹ̀ ńgbà náà wípé àwọn èèyàn tí wọ́n fẹ́ yàn sí ipò wọ̀nyí tí ààrẹ tó taari ṣọwọ́ sí ilégbìmọ̀ asòfin àgbà oníníjọ́ gangan iná wọn jàn ní òǹtẹ̀ tó sì jẹ́ wípé ìjàn lóǹtẹ̀ yẹn gangan níbàámu ni o pẹ̀lú òfin tí wọ́n fi dá àjọ EFCC sílẹ̀ ní ọdún 2004 ó ní nítorí ìdí èyí gbogbo àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ wọn lánàá òde yìí òun náà ni ìrètí wà wípé wọ́n ó jà àjàṣẹ́gun o lórí ìwà ìlú owó ìlú ní pọ́npọ́ lórí ọrọ̀ ajé àti eléyìí tó jẹ mọ́ àwọn ọ̀nà míì gbogbo lórílẹ̀‐èdè wa nàìjíríà ìròyìn yẹn gùn ó kẹnu ó dẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ ojú ìwé kẹfà ìwé ìròyìn Daily láàárọ̀ tòní ibẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ìròyìn náà tí wọ́n fi sọ̀dọ́ sí ẹ̀ wá jẹ́ kí agbéra láti bẹ̀ káwọ agbo òṣèlú lọ ní tààràtààrà lójú ìwé kẹfà yìí kẹ̀kẹ́ náà ó ní ọ̀rọ̀ tí ń jáde o lágbo òṣèlú sì ni ọ̀rọ̀ ọ̀hún gbà níbi tí wọ́n ti pé ẹni tí í ṣe alága àpapọ̀ lẹ́gbẹ́ òṣèlú alábùradà lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn people's democratic party iyocha ayu tó ti ṣe ní àdéhùn wípé ẹ wò ó orí òjòrí ìbí òsì jùbí ni làwọn ò fi ṣe o fún gbogbo àwọn tó fẹ́ jìgbò láti díje pé wọ́n fẹ́ gba eléyìí ti ṣe tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú PDP fún ipò ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ọ̀rọ̀ yìí ìlóṣe bẹ́ẹ̀ tí ń bòde lẹ́nu ayò láàkó tó já wípé Délé Momodu àti ẹnìkan tí wọ́n pe orúkọ tiẹ̀ náà ní Sam Owóǹbùwà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí àwọn náà lọ sí olúlu ẹgbẹ́ òṣèlú PDP táwọn náà lọ sọ wípé tó àwọn náà ṣetán o àwọn wá fi èròǹgbà àwọn hàn dé ni o kẹ́ ẹ lè mọ̀ pẹ́kọ̀ mọ́ láwọn tí wọ́n ti kọ́kọ́ sọ̀hún àwọn náà bájèjì táwọn wáyé àwọn náà ti ṣetán láti kún àwọn tí wọ́n pé a fẹ́ gba tíkẹ́ẹ̀tì kó sì jẹ́ pé àwa ni ọjà mọ́ lọ́wọ́ kájọ jigbo ẹni ọba bọ́ sí lọ kó jẹ́ pé òun náà ni ó gbé àsíá ẹgbẹ́ òṣèlú PDP fún ìbò tí í ṣe ìbò gbogbogbò lọ́dún 2023 wọ́n ní nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n ń jáde nígbà tí ó ń gbà wọ́n lálejò ibẹ̀ ni ayù ti sọ ọ́ ayù ni sẹ́rí ẹgbẹ́ òṣèlú PDP àbúradà ni lẹ́yìn tó dàbò gbogbo àwọn yíká torí ìdí èyí ńkọ́ kò sí ẹnìkankan tí àwọn ò tanù wọn ò sì ní yẹn ẹnìkan sọjú wípé òun la fẹ́ fún o ní tíkẹ́ẹ̀tì irọ́ gbogbo yín pátá náà ní ẹjọ́ láǹfààní láti ṣe bí ẹni wípé ẹ sọ gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ṣe àwọn èèyàn tí wọ́n sì yàn yín wọ́n sì láǹfààní láti sọ pé ẹ̀yin lámọ̀ la tò sí o ẹ̀yin là kásẹ̀gbè ni torí pé kò ní sí pé à ń daṣọ bu ẹnìkan mọ́lẹ̀ fẹ́ nìkan òun kálukú ni ó láǹfààní àti nàyẹ in tó bá fẹ́ ṣe wọ́n ní nígbà tí Délé Momodu tí ó mọ sọ̀rọ̀ ń tiẹ̀ ó ṣe lálàyé o wípé ní tòun tòun o ìdí abá eléyìí tóun fi jáde pé òun náà fẹ́ jígbó kóun lè gba tíkẹ́ẹ̀tì dupò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́gbẹ́ òṣèlú pdp ó ní ìdí abá ó ní wípé ó ti tó àákò fáwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà láti bọ́ lóko ẹ̀rú káyẹn èèyàn kan gbòógì eléyìí tí ó mọ kí gan ni ń ṣe á lórílẹ̀‐èdè yìí kí sì ní ojútùú sí i kéèyàn ọmọ ṣẹrú ní ìlú bàbá rẹ̀ olótógẹ́ o ó ní ìdí abánu gbogbo àwọn ọ̀nà wọ̀nyí òun náà sì ni òun fẹ́ gbà ṣé gbogbo bí ti ṣe ń bọ̀ bí ṣe ń bọ̀ òun lẹ́yìn tí òdùn máa nù kálẹ̀ láǹfààní àti gba tiẹ̀ kan kó sì jẹ́ pé tuntun tuntun iná ni òun ó mú nígbà tó wọn máa sọ̀rọ̀ ń tiẹ̀ ìyẹn òun àbúwà òun àbúwà ní iṣẹ́ rí ní tòun tòun ìyẹn tó mọ̀ ni pé apá ìlà oòrùn gúúsù lórílẹ̀‐èdè nàìjíríà òun náà lọ́kàn ṣe wá rí àwọn nǹkan eléyìí tí ó jẹ́ ìṣòro gbogbo léyìí tó jẹ́ pé ọ̀ ń yọjú ọjà eléyìí tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ tètè wàgbò dẹ́kun fún ó ní nítòun tòun o òun mọ̀ pé apá abẹ́hùn gan ni wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pín ipò ààrẹ wà torí ìdí èyí gangan náà ló náà sì ṣe jáde àti àwọn nkankan àti àwọn nkankan eléyìí tó náà nílọ́kàn láti ṣe ọ́ ojú ìwé kẹfà ìwé ìròyìn Daily Sun ibẹ̀ ni ìròyìn yẹn wà lódìdí mọ̀ pé agbo òṣèlú ibẹ̀ náà ni àwa báyìí o ṣẹ̀rí nínú ìwé ìròyìn Nigerian Tribune lójú ìwé kejìdínlọ́gbọ̀n ńbẹ̀ gangan ibẹ̀ ni ìròyìn eléyìí wà o wọ́n pe ọkàn tí wọ́n pe àwọn náà jẹ́ ẹni ọ̀rọ̀ kálá igun kan pàtàkì sí làwọn náà lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè wa Nigeria, All Progressives Congress APC wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ báyìí wọ́n ti ké sí Tinubu Kalu àti Umahi wípé ẹ wo gbogbo ìfi èrò inú yín àdéhùn bẹ́yìn náà fẹ́ digbójúpọ̀ ààrẹ ẹ̀ pátì ẹgbẹ́ tí ẹgbẹ́ kan ẹ jẹ́ kí àwọn jọ ṣe bẹ́ẹ̀ kí àwọn jọ fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó dúró gẹ́gẹ́ bí òṣùṣù ọ̀wọ̀ wọ́n ní bí ọ̀rọ̀ bó ti ṣe ń jáde lọ́tún lọ́sì ní ìmúrasílẹ̀ fún ìpàdé àpérò gbogbogbò yíyan olóyè ẹgbẹ́ lẹ́gbẹ́ òṣèlú APC lábẹ́ ẹni tí í ṣe gómìnà Mai Mala onámọ̀ ni ọ̀rọ̀ mọ̀ ń jáde báyìí o tí oníkálukú nígunnígun lẹ́gbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n sì ń fi èròǹgbà wọn tí wọ́n fi ń léde o wọ́n ní ọ̀rọ̀ eléyìí tí ó wá jẹ jáde báyìí ní ti àwọn kan eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pé ẹ wò ó bí ẹgbẹ́ òṣèlú àwọn ṣe ń lọ yìí ẹ̀jẹ̀ kádìjọ jókòó kádìjọ wo àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ tí àwọn ò faramọ́ wọ́n ní bó ṣe jẹ́ pé ẹnì tó ti gbà jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ Bọ́lá Ahmed Tinubu tóun ti ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Ebonyi Daf Umahi tí àwọn méjèèjì tí wọ́n sì bóde yanyanyanya wípé àwọn ń kọ́ o àwọn kàn sí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari o àwọn sì sọ fún bàbá òǹkálùkù rìnrìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ sí Àbújá ni wọ́n sì lọ bá Buhari pé tó bàbá mo ní fi tó yín létí ni o ní ti dídíje dupò ààrẹ mo ṣe tán wọ́n ní ọ̀rọ̀ yìí ó ní àwọn èèyàn òun mọ̀ sọ̀rọ̀ lé lórí wọ́n ní tòun ti bó ti jẹ́ pé ẹnìkan tó ti gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia tó sì tún jẹ́ wípé ó tún jẹ́ ẹnì tó wà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà lọ́wọ́lọ́wọ́ àyè sẹ́nitọ̀ Orji Kalu tó náà tún pé òun kọ́ òun náà tún ṣetán láti jígbó fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ikọ̀ náà ní àhá látẹnu ẹnu tó gbẹnu wọn sọ̀rọ̀ ní o Aliu Audu wọ́n ní Aliu Audu ní bí nǹkan bá rí báyìí àmọ́ gbọ́dọ̀ fi fúrú lẹ́gbẹ́kẹ̀ ó tó àákò tó yẹ kí àwọn ó sọ̀rọ̀ síta wọ́n ló ní ẹ wò ó bá a bá sọ̀rọ̀ tẹnu èyí bá ya lórí nǹkan tó jẹ́ pé èròǹgbà ti àwọn ní tàwọn ní igun ọ̀dọ̀ tàwọn ìyìn tí àwọn wò náà ni wípé gbogbo àwọn èèkàn kùgbù èèkàn kùgbù èèkàn kùgbù tá a lè wò gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì nínú ẹgbẹ́ eh, gangan ni wọ́n tún fẹ́ mọ jàdí tíkẹ́ẹ̀tì yìí ah bó ni ní gbogbo nǹkan ó ṣe wá lọ wọ́n ní yóò dùn máwọn nù o kí gbogbo àwọn táwọn ń wò gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì èèkàn kùgbù lẹ́gbẹ́ yìí kíkó àwọn pa èròǹgbà wọn tì látọ̀ pé àwọn ó díje dupò ààrẹ gba tíkẹ́ẹ̀tì fún ìbò gbogbogbò tọdún 2023 wọ́n ní ìdí àbáni wípé agangan iná ló yẹ kí wọ́n dúró pé tó àwà lẹ́yìn àwọn kan ń bò wá pọ̀ gẹ́gẹ́ ni wọ́n wá bọ́ wájú pé a fẹ́ dupò yìí bó o nìka ti ṣe ṣe ìròyìn yẹn ó mọ̀ gùn gan ó dẹ̀ pọ̀ gidi gan ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni wọ́n fi sọ̀dọ́ sí ṣẹ̀wárí ní ọwọ́ ọ̀sàlẹ̀ lójú ìwé yẹn gangan náà kànkẹ́ náà kàn náà lọ́wọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ ó ní ọ̀rọ̀ tún ti ń jáde o látẹnu àwọn igun kan náà ni ọ̀rọ̀ tiwọn náà kò sì tún yàtọ̀ wọ́n gbé bákẹ́ náà ni ọ̀bọ sórí lọ́dọ̀ tiwọn náà o táwọn náà fi ń pe ìpè wípé ẹ wò ó àwọn báwọn ṣe wà yìí ní tí àwọn fẹ́ ni pé kí Tinubu kọ́pọ̀ èròǹgbà rẹ̀ tì kó sì ṣe àtìlẹ́yìn fún Ọ̀ṣínbàjò tòun Zulum wọ́n ní igun àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC lápá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ bọ́sọ̀dẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀hún ni wọ́n pé ó ṣe bẹ́ẹ̀ ó ká àwọn lára fún ìmúrasílẹ̀ ìbò eléyìí tí ó ń bọ̀ ní ọwọ́ iwájú ìní ìbò gbogbo tọdún 2023 wọ́n ní àmọ́ ní tàwọn ń tàwọn ọwọ́ ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ làwọn bá wá àwọn sì fẹ́ jìrẹ́ bẹ̀ níta làwọn fẹ́ bẹ̀ wọ́n ní àwọn ṣetán o láti pàkún ọmọ káwọn ó sì máa bẹ gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ sẹ́nitọ̀ Bọ́lá Tinubu wípé bàbá ẹ dákun ẹ jọ̀ọ́ o ẹ fààyè gba àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ nínú ẹgbẹ́ kàn náà ó ti ẹ̀ ráàyè dípò mú èyí tó fi ajá wípé ẹ̀yin tẹ́ ti jẹ́ aláfẹ̀yìntì nínú ẹgbẹ́ lẹ́wàá pẹ́ tó fẹ́ digbójúpọ̀ wọ́n ní ní pàtàkì ní pàtó káwọn sọ káwọn ó sì yan torí àsọ̀rọ̀ yan rọ̀ ńlọpẹ̀lẹ̀ ètè ìṣáájú tó ní gbà wúwo jà wó lọ wọ́n ní ní táwọn wí gangan ni pé Tinubu ẹ dìde ẹ ṣe àtìlẹ́yìn fún Yẹmí Ọ̀ṣínbàjò igbákejì ààrẹ kọjá wípé òun náà ni a mọ̀ pé à ń polongo rẹ o pé kó wáá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pé ọ̀rọ̀ eléyìí ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ni máa fi léde tí wọ́n pé báwọn ti ṣe gbọ́ tí Tinubu ti ṣe sọ̀rọ̀ pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀ òun fẹ́ di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà òun ó gbèrè fún tíkẹ́ẹ̀tì lẹ́gbẹ́ òṣèlú APC iná ni àwọn tí ń wò ó sọ́tún tí àwọn tí ń wò ó sósì wọ́n ní bákan náà ó ní àwọn tún wo wípé ọ̀dà náà bá a bá pé ká mú un lórí ọwọ́ èèyàn kan ó lè dàbí pé àwọn fì nítorí ìdí èyí ńkọ́ àwọn tún wá wo gómìnà ti ìpínlẹ̀ Borno gangan Babangida Zulum wípé àìlè náà kájú ẹ̀ wọ́n ní ìkànnù àwọn méjèèjì yìí yóò da púpọ̀ jù tí Tinubu tó bá lè pé tó òun pàdé ọ̀rẹ́ dà o òun ṣetán láti ṣe àtìlẹ́yìn fún wọn ẹni tó gbẹnu àwọn igun ọ̀hún sọ̀rọ̀ wọ́n pò ní ọ̀mọ̀wé Garuz Gololo Gololo ń ló bẹ̀rẹ̀ sí ni máa sọ ọ̀rọ̀ hùn ó ní ẹ wò ó bóun ti ṣe wò ó yìí o àwọn àgbààgbà tí wọ́n ti jẹ́ àgbà nínú ẹgbẹ́ òṣèlú APC ní pàtàkì pàtó Tinubu pẹ̀lú ọjọ́ orí àti gbogbo àwọn ipò tí wọ́n ti dìmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ha bàbá lọ́yẹ̀ kí wọ́n mọ̀ jẹ́ ká sì mọ̀ bá wọn nípò bàbá kí wọ́n mọ̀ ṣe àtìlẹ́yìn so fún àwọn tó kù ìròyìn yẹn àti ń tọ́ sọ ó mọ̀ pọ̀ gidi gan mẹ́ni èmi kàn rà ṣe bẹ́ẹ̀ mò mú bẹ́lẹ̀ ń já mọ̀ já a sì ni ẹ̀já wa tún ṣe bẹ́ẹ̀ ká tún sún orí ọwọ́ tá a wà yẹn orí ọwọ́ agbo òṣèlú nìyí eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ àjà àbálẹ̀ níkànnì fresh one zero five point nine ilé orin challenge nílẹ̀ ti Ìbàdàn wọ́n ní ọ̀rọ̀ tún ti ń jáde o látẹnu àwọn tí wọ́n jẹ́ ọmọlé ìgbìmọ̀ asòfin ni o àwọn asòfin tó wá láti ẹkùn àárín gbùngbùn ti àríwá wọn làwọn náà ti ń sọ̀rọ̀ báyìí wípé ẹ̀wọ̀n níta wọn ń ta wọn kà wọ́n balẹ̀ pẹ̀lú búní bákan náà ni wọ́n sì pé báwọn bá sọ̀rọ̀ pé ta lẹ fẹ́ fún ipò kó jẹ́ ààrẹ kó yọ jáde gẹ́gẹ́ bí olùdíje dupò ààrẹ lọ́dọ̀ ti tàwọn ẹ̀wò bẹ́ẹ̀ lónìí wọ́n ní ọ̀rọ̀ yìí gangan ìnáà ní jáde o láti orí ìmúrasílẹ̀ fún kínní fún ìbò gbogbogbò tọdún 2023 lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní òun náà ló sì bí tó fi jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọlé ìgbìmọ̀ asòfin àwọn asòfin nu lẹ́kùn ti àríwá orílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ àárín gbogbo àríwá gangan wọ́n ní àwọn ni wọ́n ti pé ẹ wò ó ṣe rí ìgbìmọ̀ tí a fi kalẹ̀ lẹ́gbẹ́ òṣèlú APC lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn tí gómìnà Mai Malabu ni tí ó jẹ́ pé náà ni olórí wọn ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ọkàn wa balẹ̀ tì wọ́n wípé ibi rere ni ọkọ̀ yìí ń gbé wàhálà ibi rere ó ní ọ̀rọ̀ wọn jẹ́ wọ́n ṣe é lálàyé wọn ní ẹlẹ́kejì ń bẹ̀ eléyìí tí àwọn tó fẹ́ sọ ó ní wípé bá a bá pé a fẹ́ lu ẹnìkan ló ń tẹ̀ kó díje dupò ààrẹ fẹ́gbẹ́ òṣèlú APC lọ́dún 2023 gómìnà ti ìpínlẹ̀ Kogi òun Yàyà Bello òun náà ni àwọn ṣe bẹ́ẹ̀ ni àwọn ṣe àtìlẹ́yìn fún òun wọ́n ní kẹwàá máa wo ìdí abá táwọn fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ǹjẹ́ jẹ́ mọ̀ pé òun nìkan náà ló wá láti ẹkùn ti àárín gbogbo àríwá tó pé òun fẹ́ díje dupò ààrẹ ṣé Yorùbá sì bọ̀ wọ́n ní ọmọ ẹni ò ní í ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káṣe bẹ́ẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì wọ́n ní torí èyí ń kọ́ o àwọn ń sọ ọ̀rọ̀ yìí ń tà wọn àwọn sì ń jẹ́ kó máa dé etí gbogbo ayé lánàá tí ṣọjọ́ ọjọ́bọ̀ nílùú Àbújá ibẹ̀ ni wọ́n ti ń sọ wípé wo gómìnà ìpínlẹ̀ Kogi má bẹ̀rù mọ́ sojo bó o ṣe ló fẹ́ díje dupò òun àwa ń bẹ lẹ́yìn rẹ̀ tàǹdìtàǹdì máa nìṣó a wà lẹ́yìn rẹ̀ wọ́n ní orin eléyìí tí wọ́n pé àwọn ń kọ fún òun nu o ẹ̀yìn náà tún fẹ́ mọ gbogbo ibi tí àwọn èèyàn náà tí wọ́n tún yanu ọ̀rọ̀ ọ̀hún dè àti bí wọ́n ṣe sọ lọ tí wọ́n ti ṣe sọ bọ̀ wọ́n ní ẹnì tó jẹ́ wípé òun ló ṣe ẹni tó kó gbogbo wọn sòdí gangan ìyún tí ó jẹ́ honourable Ahmed Marafa wọ́n ní òun gangan iná ló jẹ́ wípé àwọn ọ̀rọ̀ àti àwọn ọ̀rọ̀ tó tún jáde ní tó ń jáde láti ibẹ̀ ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni àwọn ìròyìn yẹn wà ẹjẹ́ agbéra kádé ojú ọjà ọgbà tí a bá padà dé ká tún nà ọ́ gẹ́ròyìn ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dán tá sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn délé pàdí mi tó já e jù. wàá ṣeré ọmọ ìyá mi. Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí yẹn. tẹ bá fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king ní kẹgbẹ́ lọ. bẹ́ẹ̀ni service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe bó bá jẹ́ mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó wọn wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ̀ wọ́n mójúlẹ̀jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tó kọjá lẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank ó lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ àìsàn má wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa aláìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera àlàáfíà rẹ ṣe pàtàkì. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ẹ̀já ká tún máa tẹ̀ síwájú ìkànnì fresh náà ń pè bí one zero five point nine ilé orin ni ìwájú ìwájú báyìí ni ọ̀pá ẹ̀bì tí ń ré sí ẹja tún gbà sí ọwọ́ iwájú ìwé ìròyìn the punch òun náà làjọ dé báyìí o ojú ìwé keje ìwé ìròyìn the punch gangan òun náà sì ni ìròyìn eléyìí tí mo fẹ́ mú yìí tí ó gbé wá wọ́n pe ní arẹ́lẹ̀ yìí Muhammadu Buhari ajagun gbébọn tì òun náà ló ṣe bẹ́ẹ̀ o ni ó ti kàn sí mọ̀lẹ́bí Ṣónẹ́kàn nílé eléyìí tó jẹ́ ilé rẹ̀ tó wà ní ìpínlẹ̀ ti Èkó wọ́n ní arẹ́lẹ̀ yìí ajagun gbébọn tì Muhammadu Buhari lánàá ti ṣe ọjọ́ ọjọ́bọ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ òun náà ló ṣe bẹ́ẹ̀ lóde o sí ilé ẹni tó ti fìgbà kan jẹ́ olórí ìjọba fìdí ẹ lórílẹ̀ Ernest Shonekan lẹ́ni tó ti ju àwà sílẹ̀ wọ́n ní inú ilé rẹ̀ ti ń bẹ ní Ìkòyí ibẹ̀ gangan ní ààrẹ ló ti lọ́ọ́ ṣe ẹkú ara fẹ́rakù sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bó ti ṣe ń jáde látẹnu olùbá rẹ̀ dámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ròyìn àti tó yẹ kó dé ti aráàlú Fẹ́mi Adésínà tó fi síta ó ní ààrẹ Muhammadu Buhari òun náà ló kẹ́dùn pẹ̀lú gbogbo ẹbí Ṣónẹ́kàn wàá ṣe é lálàyé wípé ìdéǹde eléyìí tí ààrẹ débẹ̀ tóun ti àwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn léyìí ti rí gómìnà ti ìpínlẹ̀ ogun. ọmọọba Dàpọ̀ Abíọ́dún gómìnà ti ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti gómìnà ti ìpínlẹ̀ Yobe ìyún Mai Mala Buni títúnṣe alága ìgbìmọ̀ adelé tó ń ṣàmójútó ohun gbogbo lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà APC wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n kọ̀ wọ́rìn pẹ̀lú ààrẹ tó sì jẹ́ wípé ẹni tí í ṣe aya olóògbé ìyún Margaret Shonekan tó ń ti àwọn mọ̀lẹ́bí yòókù òun náà ló gbà wọ́n ní àlejò wọ́n ní nígbà tí ààrẹ ń sọ̀rọ̀ ńbẹ̀ ààrẹ ni ó dùn jọjọ o wígbọ́ eléyìí tó ń sì gbọ́ ikú bàbá òun ló jẹ́ nǹkan tó bá òun níjà fún tó sì pa sí òun lọ́kàn wàá ṣe lálàyé wípé ìfẹ́ ńlá eléyìí tí ẹni tó ti fìgbà kan jẹ́ olórí ìjọba fìdíhẹ lórílẹ̀‐èdè nàìjíríà olóyè ernest sunekan tó ní sí orílẹ̀‐èdè nàìjíríà kò mọ̀ kéré ó ní bàbá ní ká máa wò ó ó fẹ́ràn kí àlàáfíà kó jọba dáadáa nílùú ó ní nítorí ìdí èyí ńkọ́ o ẹni tí ń fẹ́ àlàáfíà fẹ́ nàìjíríà tòun ìṣọ̀kan rẹ̀ òní sunekan ṣe wọ́n ní kódà nínú ìwé ìbánikẹ́dùn tí ààrẹ buwọ́lù ní tí ààrẹ kọ síbẹ̀ nù bákẹ́ náà òun náà ni gómìnà ti ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún lòun náà mọ̀ sọ̀rọ̀ ńbẹ̀ ó ní ààrẹ tó jẹ́ pé ó wá sí ìpínlẹ̀ Ògùn láti wá ṣe àwọn iṣẹ́ àkànṣe kọ̀ọ̀kan ni ló ní ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú olóyè Ṣónẹ́kàn tó papòdà ó jẹ́ pàtàkì sí òun torí pé bàbá òun ó fẹ́ràn ìrẹ́pọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tóun tẹ̀síwájú ìdí abásìnù tí ààrẹ fi ní káwọn gbéra pápápá o káwọn wá ṣe bẹ́ẹ̀ káwọn wá ṣe ìbánikẹ́dùn káwọn fi yọjú sí àwọn mọ̀lẹ́bí ó ní ìdí àbá eléyìí tí àwọn fi kọ́wọ́ rìn pẹ̀lú ààrẹ wá sí ibẹ̀ ọ̀nà ẹ̀wá jámúyùn báwọn àwògedengbe ṣẹ́rí ní ojú ìwé keje nǹkan kan náà ìròyìn kan bẹ́ẹ̀nbẹ̀ lélẹ́yìí tó jẹ́ pé ọwọ́ òkè ni wọ́n fi sí wọ́n ní ní báyìí àwọn ọmọ tí wọ́n bá mọ̀ ní ọmọ ọdún mẹ́rìndínlógún sixteen year old àwọn náà ti láǹfààní báyìí o láti gba abẹ́rẹ́ àjàrà eléyìí tí ń dènà àrùn covid nineteen gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bó ti ṣe ń jáde látọ̀dọ̀ àjọ eléyìí tó ń rí sí ìdàgbàsókè ètò ìlera abọ́dé lórílẹ̀‐èdè wa nàìjíríà bí wọ́n ti ṣe ń fi í léde wọ́n ní ní báyìí o gbogbo àwọn tó bá jẹ́ ọmọ tó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún àbí mẹ́tàdínlógún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ wípé wọn ò láǹfààní láti gba abẹ́rẹ́ àjẹsára ọ̀hún ní àǹfààní rẹ̀ ló ti ṣí sílẹ̀ báyìí wọ́n ní àná òde yìí ti ṣe ọjọ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ òní wọ́n náà ju ọ̀rọ̀ síta o fún àwọn oníròyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bó ti ṣe ń jáde wọ́n ní àwọn ọmọ tí wọ́n fún láǹfààní láti gba irúfẹ́ abẹ́rẹ́ tó ń dènà àrùn covid-19 yìí ó gbọ́dọ̀ jẹ́ bóyá nítorí pé wọ́n fẹ́ jókòó ṣe ìdánwò kan tó sì jẹ́ pé ìdánwò ọ̀hún ń béèrè fún pé béèyàn ò bá ti gba abẹ́rẹ́ eléyìí tó ń dènà àrùn covid-19 kò ní láǹfààní láti lè jókòó ṣe irúfẹ́ ìdánwò bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó ní wọ́n fi léde o kí oníkálukú kó sì fi lè gbọ́ torí wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí béèyàn pé ọdún méjìdínlógún kò lè láǹfààní láti gba abẹ́rẹ́ ọ̀hún àmọ́ ní báyìí wọ́n ti pé àǹfààní o ó ti wà ńlẹ̀ fún àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún àbí mẹ́tàdínlógún tí wọ́n fẹ́ ṣe ìdánwò kó má di wípé ní tí ó dá wọn lọ́wọ́ kọ́nu ẹ̀ka àtàn ìròyìn yẹn gùn ó dẹ̀ kẹnu òun náà wà ní ojú ìwé keje ìwé ìròyìn eléyìí ti ṣe The Punch tó jáde láàárọ̀ yìí ẹ̀wá já wá sí ojú ìwé kẹfà ìwé ìròyìn The Punch ọ̀rọ̀ rèé tí wọ́n pé ó kòmòrò kòmòrò ó ti kó bóde o fún ti apá ilẹ̀ káàárọ̀ òjìrè báyìí bó ti ṣe jẹ́ pé àwọn kànáńkùrí agbésùmọ̀mí wọ́n pé wọ́n ti ń ya láti apá ìwọ̀ oòrùn àríwá alẹ̀ yìí o tí wọ́n sì ń bọ̀ wá sí apá ilẹ̀ káàárọ̀ òjìrè wọ́n ní àmọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn náà ti pé hmm, àwọn náà ti dúró lákọ ni o lákọ ni làwọn dúró digbí torí wípé ọ̀rọ̀ yìí àwọn gbọ́dọ̀ tètè mójútó ni ń bọ̀ ń bọ̀ òkèèrè báyìí ńlá ti lọ wọ́n ní ikọ̀ tó jẹ́ ikọ̀ ti aláàbò fún ilẹ̀ káàárọ̀ òjìrè ìyẹn ẹkùn ìwọ̀ oòrùn gúúsù lórílẹ̀‐èdè wa nàìjíríà ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ti pé àwọn náà ti ṣe tán báyìí o láti dúró digbí o torí àwọn ti ń gbọ́ wípé àwọn tí wọ́n dáná ogun yá lápá ìwọ̀ oòrùn àríwá lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ń sà sálà gẹ́gẹ́ bí agbésùmọ̀mí àwọn ibi tí wọ́n sì ń bọ̀ ní apalẹ̀ káàró òjìrè ń bì í wọ́n pé ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀yọ́ oǹdó tòun èkìtì gbogbo wọn pátá ni wọ́n ti nà ń jáde pé àwọn ti múra tán o àwọn ti gbọ́ báwọn sì ṣe gbọ́ àwọn ọ̀wararo àwọn ọ̀rẹ̀pẹ̀tì àwọn náà gbéra àwọn sì múra sílẹ̀ ni wọ́n ní nínú ọ̀rọ̀ eléyìí tí ó ń jáde tí wọ́n sì ń fi léde ni ọ̀rọ̀ ti ń jáde ò tí ó jẹ́ pé ẹgbẹ́ afẹ́nifẹ́re nílẹ̀ yorùbá tí wọ́n ti ń gbé àbẹ́ ìwà rí nǹkan báyìí o ọ̀rọ̀ tá a rẹ sọ lẹ́nu lọ́lọ́ yìí ah ó ṣapá kan jà mọ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn Ohanaeze Ndigbo làwọn náà ń sọ wípé ah ó dàbí pé ààrẹ ò mọ̀ wípé nǹkan ti yan ìṣọwọ́ eléyìí tí wọ́n fi ń gba ẹ̀mí àwọn èèyàn wọ́n ní ní pàtàkì ní pàtó ní ìpínlẹ̀ Sanfara tó jẹ́ wípé èèyàn igba ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba ẹ̀mí wọn bẹ̀ wọ́n ní bákan náà ni wọ́n gbẹ̀mí àwọn èèyàn nígbàkúgbà ní Plateau ìpínlẹ̀ Ondo tó fi mọ́ ti Enugu wọ́n ní ọ̀rọ̀ yìí ó ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ yìí ni wọ́n ń na ohun ẹ̀bọ́dẹ o wípé bí ajagun gbébọn tì ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari bóyá sọ̀rọ̀ lẹ́nu lọ́lọ́ yìí ah ó fi hàn pé ààrẹ gan bóyá wọ́n mọ ibi tí nǹkan ti yan dé lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ti ṣe bẹ́ẹ̀ fẹ̀gbẹ́ wọn gànà nínú ọ̀rọ̀ eléyìí ti ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún Ohanaeze Ndigbo Emmanuel Yahweh tó yàbóde ó ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ báyìí ó ti di eléyìí tá a gbọ́dọ̀ mọ̀ wípé nǹkan ti yan o torí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nípakúpa ní ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ Niger tó sì jẹ́ wípé àwọn kànáńkùrì wọ́n tún kọlu àwọn èèyàn nípínlẹ̀ Ondo Enugu Benue Plateau àtàwọn apá abòmíì lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti hàn gbangba gbangba báyìí wípé ká tètè wá ojútùú gidi sí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ni ọ̀rọ̀ jẹmọ́ o nínú ọ̀rọ̀ tiẹ̀ tí òun tún fi wá ń fèsì lé ọ̀rọ̀ wọn ni ẹnì tó jẹ́ akọ̀wé àpapọ̀ ní fún ẹgbẹ́ afẹ́nifẹ́re járe àjàyí òun ló sọ pé bá a bá wo ọ̀rọ̀ eléyìí tí ààrẹ sọ lẹ́nu lọ́lọ́ yìí nígbà tó jẹ́ wípé ààrẹ ń sọ̀rọ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ ààrẹ pé ah ẹ wo ọ̀rọ̀ ètò ààbò ní nàìjíríà yìí abẹ́ẹ̀rí báwọn èèyàn ṣe ń sọ bí gbá ṣe ń ṣe bí kòkó ṣe ń ṣẹlẹ̀ ní wọ́n ní ààrẹ sì sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ fi hàn pé a nǹkan ṣe wọ́n ní táàrẹ́ ó fi dáhùn ni pé ẹ wò ó àwọn èèyàn wọn kàn ń fi kún ni nǹkan wọn ò tó bí wọ́n ṣe ń sọ ẹgbẹ́ afẹ́nifẹ́re ni a ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ o ọ̀rọ̀ táàrẹ sọ yìí fi hàn wípé ó dàbí ìpè ààrẹ ò mọ̀ wípé lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà nǹkan ti yan gíná tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀wá ajá múyàn káfílẹ̀ níbẹ̀ lẹ́ńjà kámú ti àwọn tí wọ́n jẹ́ ti Àmọ̀tẹ́kùn bí wọ́n ti ṣe gbáradì tó wọ́n ní àmọ̀tẹ́kùn eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀ṣun lábẹ́ ẹni tó jẹ́ olùdarí wọn ajagungbébọn ti brigadier general bashir adéwìnbí wọ́n ní ó ti fi léde o wípé ní báyìí o àwọn náà ti gbáradì àwọn ti gbọ́ o wípé àwọn ikọ̀ agbésùmọ̀mí kan eléyìí tí wọ́n ti dáná ogun yá ti ń sáàbọ̀ wá sí ẹkùn eléyìí ti ṣe ìwọ̀ oòrùn gúúsù ní nàìjíríà torí ìdí èyí kò sáàyè fún wọn ní ti ìpínlẹ̀ ọ̀ṣun ó láwọn náà ti dúró lákọni o gbogbo ibi tí àwọn rò wípé bóyá wọ́n lè wà gángan ó làwọn náà sì ti gẹ̀gùndè wọ́n bẹ̀ ìyún látẹnu tiẹ̀ wọ́n ní ọ̀rọ̀ bákẹ́ náà lọ̀bọ́ sorímọ̀ ní ní ìpínlẹ̀ Èkìtì àmọ̀tẹ́kùn bẹ̀ náà àwọn náà ti fi ọ̀rọ̀ léde látẹnu ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá tiwọn ní ìpínlẹ̀ ti Èkìtì ń bẹ̀ ìyún ajagun gbébọn ti Brigadier General Joe Kọmọláfẹ́ Kọmọláfẹ́ fi ọ̀rọ̀ sí ìgboro ayé ó ní iṣẹ́ rí àwọn ò tiẹ̀ fi ọwọ́ rẹ̀ ẹ̀ kankan Fimu mú ìgbáradì múra lẹ̀ torí àwọn inú igbó táwọn mọ̀ pé wọ́n lè sá wá ní ìpínlẹ̀ Èkìtì ó ní àwọn ti ké pe gbogbo àwọn tí wọ́n jẹ́ bíi ọlọ́dẹ àwọn àgbẹ̀ gbogbo yán yá ẹ̀yin tẹ́ pé ẹnìkìnìkan ẹnìkìnìkan ẹ súnmọ́ bí ẹ̀já jọ ṣe ètò ààbò yìí kọ́ máa pé àwọn kànáńkórì yọ ya wọlé wọ́n wàá máa dá wọn ní ìjàkadì kan náà ń búṣẹ́ ńlá wọn náà ṣe yá àti tètè múra lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yàtọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ sọ pé àwọn náà mọ̀ gbáradì kalẹ̀ mọ́ ni torí pé ó ń bọ̀ ń bọ̀ àwọn báyìí là á dẹ́ẹ̀dẹ́ ká sì mójútó láti òkèrè ní olójú jíjìn ní ti ṣe bẹ́ẹ̀ ní ti mú ẹ̀kún so ẹni ó jẹ́ ọ̀gá àgbà fún ti àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ń bí ajagun fẹ̀yìntì colonel ọláyínká ọláyànjú wọ́n ní òun náà fi ọ̀rọ̀ léde ni o wípé àwọn náà ò fi fúrú lẹ́gbẹ́kẹ̀ o gbogbo bí àwọn mọ̀ wípé àwọn àtìláwí ọ̀hún lè pé igbó súrúrè ẹ̀já sá síbẹ̀ gbogbo bẹ̀ pátá ni làwọn náà ti múra lẹ̀ láti rí wípé ààyè ò sí o kò sáàyè tọjọ́ fún yín láti wá sá sí ibì kankan ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn eléyìí tí mo mú wá ojú ìwé kejì ìwé ìròyìn the punch ibẹ̀ gangan ni wọ́n fi ìròyìn yẹn ni wọ́n fi há sí láàárọ̀ tòní ká tún gbéra ká tẹ̀ sí ọwọ́ iwájú ni ẹ ká wálé nìbàdàn nílé olúyọ̀lé ibẹ̀ náà mọ̀ ní ọ̀rọ̀ kan eléyìí tó jẹ́ ìròyìn ọ̀hún gbajúgbajà ni kò sí ìwé ìròyìn eléyìí tó jáde láàárọ̀ yìí tí ò mẹ́nu lé ọ̀rọ̀ náà tó ní ń ṣe pẹ̀lú ipò olúbàdàn ti ilẹ̀ ìbàdàn wọ́n ní ọ̀rọ̀ ló ti ń jáde látẹnu àwọn àgbà oyè tí wọ́n ti kọ́kọ́ gbàdé gẹ́gẹ́ bí ọba tí wọ́n pe tó ní báyìí o àwọn ṣetán láti gbé adé ọ̀hún jù sí ẹ̀gbẹ́ kan káwọn ó sì dúró gẹ́gẹ́ bí olóyè èyí tí àwọn wà ní ipò rẹ̀ níbàámu pẹ̀lú ìlànà eléyìí tó jẹ mọ́ àṣà ti ilẹ̀ Ìbàdàn wọ́n ní bó ti ṣe jẹ́ wípé bẹ́ẹ̀ gẹ́lẹ́ òní gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé bó ti ṣe fẹ́ ẹ̀wájú amúròyìn lójú ìwé kẹfà ìwé ìròyìn Daily Sun níbi tí àwọn tẹ́ pẹpẹ rẹ̀ sí wọ́n ní fanfa tó ń fíàgàn fíàgàn tó ní ń ṣe pẹ̀lú ìlànà èyí tí a fi gorípò ní ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ nílẹ̀ ti ìbàdàn tó jẹ́ pé láti bíi ọdún mẹ́rin sẹ́yìn ó ní gbogbo ẹ̀ ti ń ṣe fíagàn fíagàn wọ́n ní àná òde yìí ìló dàbíi pé ó ti wá jẹ rodò ó ti lọ sinmi pátápátá báyìí torí gbogbo ìgbìmọ̀ tó jẹ́ ìgbìmọ̀ ti olùbàdàn council gbogbo wọn ti fi orí oko wọn ti fi sọ ọ̀ọ́dúnrún wọ́n ní bó ti ṣe jẹ́ wípé ọba olúbàdàn ti ilẹ̀ ìbàdàn ó darapọ̀ mọ́ àwọn onílẹ̀ ìyún ọba saliu adétúnjì ajé ògúngúrúsọ kínní ní ọjọ́ àìkú sunday ọjọ́ kejì oṣù kínní ọdún 2022 wọ́n ní látìgbà náà ìyẹn ló ti jẹ́ wípé àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ni wọ́n ti ń fa kínní ọ̀hún sọ̀tún fà á sí òsì wọ́n ní wọ́n wá jókòó ìjókòó kan o eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó wáyé lánàá ìyún ní ààfin tó wà ní ọjà àbá nílẹ̀ ti Ìbàdàn wọ́n ní mẹ́fà nínú àwọn méjìlá eléyìí tí wọ́n wà nínú ìgbìmọ̀ olóyè ti Olúbàdàn in council wọ́n láwọn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wà ń bẹ̀ níbi tá a ti rí Owólabí Ọlákùlẹ́yìn tó jẹ́ balógun ti ilẹ̀ Ìbàdàn àgbọ̀yé Tajudeen Ajíbọ́lá ọ̀tún balógun Lateef Adébímpé òsì balógun Kọ́lá Adégbọ́lá aṣípa balógun ẹ̀dí oyèwọlé aṣípa olúbàdàn àti hamidu ajibade ẹ̀karùn-ún olúbàdàn tó jẹ́ pé gbogbo wọn ni wọ́n bẹ níbi ìpàdé tí wọ́n pé ó wáyé lánàá ọ̀hún wọ́n ní ìpàdé ọ̀hún tó jẹ́ pé àwọn baálẹ̀ ogun làwọn náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n pèsè síbẹ̀ táwọn náà tó jẹ́ pé wọ́n ti gbé ipò wọn lọ sí orípò ọlọ́lọ́bàdé wọ́n ní bákan náà sì ni àwọn mọ́gàjí mẹ́ẹ̀ẹ́dógún làwọn náà tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún wà níbi ìjókòó ọ̀hún wọ́n ní ìjókòó ọ̀hún ni wọ́n sì ti fi orí oko sọ ọ̀ọ́dúnrún wípé àní-àní ò sí gbogbo àwọn tó jẹ́ wípé ìjọba àná nípínlẹ̀ ọ̀yọ́ tí ó déládé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2017 tọ́jọ́ ọ̀hún tó bọ́ sí ọjọ́ àìkú Sunday lábẹ́ ìṣàkóso ìṣèjọba àná tó jẹ́ ti olóògbé sẹ́nitọ̀ Abiola Ajimobi iná ni àwọn ti pàmọ̀pọ̀ tàwọn sì ti pa ẹnu pọ̀ báyìí o wípé àwọn àwọn wá adéhùn àwọn ti wá ibi gbé sí ìlànà tuntun eléyìí tí wọ́n gbé kalẹ̀ òun náà ni àwọn ó ṣe bẹ́ẹ̀ tí àwọn mọ̀ tẹ̀lé torí pé gbogbo àwọn pátá òun náà ni àwọn jọ kẹ́yẹ̀ ńjọ́ náà lọ́hùn-ún lókè mọ̀pọ̀ ń bàdàn tó sì jẹ́ wípé ẹnìkan dondo tí ò sí ń bẹ̀ nú àwọn òun náà ni òsì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lẹ́ni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan sẹ́nitọ̀ Rashidi Ládọjà wọ́n ló nìkan ìní ọ̀gbà adé kankan jọ́nà tí ò sì yọjú wọ́n ní àmọ́ pẹ̀lú bí ọ̀rọ̀ ọ̀hún ti ṣe wá lọ sí ilé ẹjọ́ tọ́jẹ́ pé òsì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Rashidi Ládọjà òun náà ló pe ẹjọ́ ńgbà náà tọ́jẹ lọ sọ́tún jẹ lọ sósì wọ́n ní ní báyìí o àwọn náà àwọn ti wá ṣetán láti tẹ̀lé ìlànà ọ̀tún eléyìí tí gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Ṣèyí Mákindé tó pé òun fẹ́ wọ́n ní bàbá gbàgbé ká ń ra wa létí wípé ìjọ tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó lọ kí ẹbí kábíyèsí eléyìí tó wàjà ibẹ̀ náà ló ti gbé sọ̀rọ̀ jáde o wípé àní àní ò sí bá a ti ṣe é ṣe é bọ̀ lélẹ́yìí tí gbogbo ẹ̀ ń tù tó sì ń bà òun gangan òun náà ni yóò jẹ́ pé pípadà sí o wọ́n ní ìjábọ̀ fún gbogbo àwọn oníròyìn lánàá olówó àtẹnu òsì balógun èèyàn tajudeen ajibola bọ́ sí ọ̀dọ̀ àwọn oníròyìn wípé tọ́ ń ta níbi ìpàdé eléyìí tá a ṣe lénìí òun náà ni wípé gbogbo wa ti gbà síbi tí gómìnà fẹ́ ẹlẹ́kejì ń bẹ̀ sí ni pé gbogbo wa pátá gẹ́gẹ́ bí oyè tí kò wá jẹ òun náà la fi kọ gbogbo nǹkan tí a fẹ́ kọ báyìí kò sẹ́nì kankan tí ó fi ọba kankan kùn táwọn ó sì ṣe bẹ́ẹ̀ táwọn ó tari orúkọ ẹni tí ó yẹ kí ó bọ́ sí orípò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ṣọwọ́ sí gómìnà nílànà bó ti ṣe tọ́ tòun bí ó ti ṣe yẹ ìròyìn yẹn gùn ọkẹnu ojú bẹ́ẹ̀ lọ ojú ìwé kẹfà ìwé ìròyìn Daily Sun ibẹ̀ ni mo ti yọ jáde báwọn kájọ́dé ọjà bí ọ̀dà ẹja fi ẹsẹ̀ kan ká fi dé ojú ọjà ká já sí i ajá àbálẹ̀ lẹ́ ń gbọ́ ìkànnì Fresh FM náà ni one zero five point nine l'Íbàdàn ajá àbálẹ̀. ajá àbálẹ̀ ajá àbálẹ̀. Thank you má sílẹ̀kùn o. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapho ò ṣe é gan. mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ́n wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. ìwọ ni mo fọ̀rọ̀ mi lọ́ọ́ jésù ojoojúmọ́ làwọn èèyàn kún fún tẹsítímọ́nì àwọn tí wọ́n ń wá síbi ìṣòro ìpàdé aláwárí ayé mi tí máa ń wáyé ní gbogbo friday kejì oṣooṣù lórí òkè bàbá òmìnirin tóṣù ìmọ̀ tó ti dé friday fourteen oṣù ìsìn ni ọwọ́ agbára tọ́dún wa fi ṣàwárí àkẹ́ tó bọ́ sómi ń jò ní ńlọ́lúwa fẹ́ lò láti ṣàwárí àwọn ẹrẹ tó ti bọ́ sọnù tí ó sì fi lé ọ lọ́wọ́ níbẹ̀rẹ̀ ọdún tuntun twenty twenty two so wá rí i pé ọwọ́ ẹ ló kù sí àfikún wà ń bẹ̀ olúwa lu àwọn àránṣẹ́ rẹ̀ wòlíì ọláyíwọlá olúwa dámilọ́lá Fẹ́mi Akíyà àtàwọn general choir sí anes afàdúrà jagun ní àmọ́ forinfọwọ́ olúwa sọ̀kalẹ̀ lábẹ́ àkóso mo senior apostle Adégbọlá his eminence and bishop doctor Ezekiel Olúṣọlá Ajéwọlé the second general overseer ni ó máa gba gbogbo èèyàn lálejò ní dédé aago mẹ́wàá alẹ́ níṣòro ó máa bẹ̀rẹ̀ ní kérúbù and seraphim church orí òkè olúwatẹ̀dó afàdúrà jagun ṣẹ́gun orí òkè bàbá wòlíì òmìnirin Adékọ́lá ìyànàgbàlá àkọ́kọ́ Ìbàdàn nínú ṣòru ta wíyí Jésù fẹ́ ṣàwárí rẹ̀ tiẹ̀ náà òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira. òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Àkòrí ìsọjí ńlá látọwọ́ ìjọ Deeper Life káàkiri ayé gbogbo. Oníwàásù àgbà ajínrere àgbáyé tó fún agbára Ọlọ́run. WM Olúmúyì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àti múnisìn gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire agbára alárun asábíàrá lọ́wọ́lẹ́tọ̀ yín wá o olùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmú yìí ìbàdàn ní sọ́jà àràgbà yamuyamu yìí kan ní csc grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí láago márùn-ún àṣálẹ̀ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó tó kù òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. kájẹ́ àsùnwọ̀n bàbá kálẹ̀ gbòmìnira ajá balẹ̀ ajá balẹ̀. ẹgbẹ́ kan tá a mọ̀ sí Providence Coalition wọ́n ti ṣàpèjúwe ikú gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀túnba Adébáyọ̀ Aláwọ̀ Àkàlà gẹ́gẹ́ bí àjálù ńlá tí ò ṣeé gbàgbé lágbo òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ ẹni tí ṣe alága ẹgbẹ́ Providence Coalition ọmọọba Níran Adéyọjú ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nínú iṣẹ́ ìbánikẹ́dùn ẹ̀kọ́ aráfẹ́ra kò sáwọn mọ̀lẹ́bí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àtàwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ àtàwọn orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ lórí ikú gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún nípínlẹ̀ ọ̀yọ́ ẹgbẹ́ Providence Coalition wọ́n tún tọ́ka sí olóògbé adébáyọ̀ aláwa àkàlà gẹ́gẹ́ bí ẹni tọ́kàn rẹ̀ mọ́kànga lágbo òṣèlú ẹni tó kóni mọ́ra gbogbo àwọn ọ̀rẹ́ nínú ẹgbẹ́ òṣèlú àtàwọn èèyàn tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú míì gbogbo èèyàn ni wọ́n sì jàǹfààní ọ̀túnba adébáyọ̀ aláwa àkàlà lágbo òṣèlú síwájú sí ọmọọba níran adéyọjú ó tún ṣàfikún ọ̀rọ̀ ẹ̀ wípé olóògbé adébáyọ̀ aláwọ̀ àkàlà ó dúró digbí ságbo òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ látìgbà tó ti kúrò nípò gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ lákòótán ẹgbẹ́ providence coalition wọ́n ń tọ́ka sí gbogbo ipa ribiribi tí olóògbé ọ̀túnba adébáyọ̀ aláwọ̀ àkàlà tó ti kó ẹni tó ti dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn láì fi tẹ̀yà tàbí tẹ̀sìn ṣe gbogbo nǹkan wọ̀nyí kò ṣeé gbàgbé títí láì fún ìdí èyí ẹgbẹ́ Providence Coalition wọ́n ń kẹ́dùn pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí olóògbé ọ̀túnba Christopher Adébáyọ̀ Aláwọ̀ Àkàlà àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ wọ́n kó ara fẹ́ra kù kọ́lọ́hún ọba kó dúró ti gbogbo mọ̀lẹ́bí. This is to invite all to Fatai Aziz Adeshakon Colloquium with the theme Importance of Youth and Women in Economic Development and Democracy, also discussing political parties and democracy in Nigeria since 1960. The event is slated for 16th January 2022 by 11 a.m. at Yinka Ayefele Music House, Challenge, Ibadan. The chief host, Dr. Yinka Ayefele MON, will be present alongside the keynote speakers, Professor Babatunde Oni, Faculty of Law, Unilag, and Nii Akintola, SAN. The guest speakers are Chairman Nigerian Communication Commission, Professor Adeolu Akonde, and Chairman House of Representative Committee on Diaspora and MHR representing Oluyole Federal Constituency, Honorable Tolu Shadikbe Akonde. Nigeria is ours. Let's join hands together to make it a better place. lórúkọ lágelú àti odùtọ́lá landlord association à ń fi àsìkò yìí kéde fún àwọn èèyàn wípé ilé agbófinró tá a bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ará àdúgbò yóò di sísí fún àwọn agbófinró lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù táwa yìí gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ni yóò kó kọ́kọ́rọ́ ilé ọ̀hún lé ọ̀gá àwọn ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ tí yóò sì di lílò fún ààbò gbogbo àdúgbò àti ìlú lápapọ̀ lábẹ́ alága wa pòfẹ́sọ̀ adéníyì ọ̀ṣuntóògùn bàbá ọjọ́ náà ni bàbá wa kúnlé dágun dúró olùgbàlejò àgbà ọjọ́ náà ni ajínrere ọ̀mọ̀wé yínká ayéfẹ́lẹ́ àlejò pàtàkì ọjọ́ náà ni ọ̀gbẹ́ni akin ọ̀làdẹ̀jọ ọ̀gbẹ́ni dẹ̀jọ látòyè olùgbàlejò ni ọmọọba rasak adémọ́lá àti olùkówójọ ọ̀gbẹ́ni adésọ̀kàn adémọ́lá lábẹ́ alàgbà aliaji gbadebo abaz zone one onímọ̀ ẹ̀rọ ta fàdèyí zone two akọ̀wé ẹgbẹ́ ìyáàfin ọmọbọ́láńlé Yusuf bákan náà à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ládùúgbò àti lọ́nà jíjìn tí wọ́n mú àlá wa wá sí ìmúṣẹ ẹ púpọ̀ olùkéde Lágelú Odùtọ́lá Landlords Residents Association. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the Oyo state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Ajabale, Ajabale. ajá balẹ̀. ajá balẹ̀ ìkànnì fresh one zero oh five point nine ilé orin challenge nílẹ̀ ti ìbàdàn ẹja àtúgbára kà sídà kátúgbà sí ọwọ́ iwájú ni o ẹja lè ṣó lójú ìwé kọkànlá ìwé ìròyìn the punch láàárọ̀ tòní níbi tí ọ̀rọ̀ ti gbé ń jáde látẹnu ládọjà wọ́n ní ládọjà ti pé kẹ́nikẹ́ni kó mọ̀ pé àlàó àkàlà ní ọ̀dàlẹ̀ òun mọ́ o ọ̀rọ̀ jáde látẹnu bàbá wọ́n ní bó ti ṣe jẹ́ wípé ọ̀rọ̀ kan ti ń fà tó sì jẹ́ wípé ó ń jà bíi gúngùngùn léyìí tó ti ń lọ káàkiri lọ́jọ́ tó pẹ́ wọ́n lò náà ní ládọjà ṣe bẹ́ẹ̀ tó mọ̀ ṣiṣọ́ lórí ẹ̀ nígbà tó lọ rèé kí mọ̀lẹ́bí àlàó àkàlà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà kan rí olóyè adébáyọ̀ aláọ̀ àkàlà lẹ́ni tó dágbére fáyé ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí lẹ́ni ọdún mọ́kànléní àádọ́rin òun náà ló jẹ́ wípé ọ̀rọ̀ jáde lórí ipa àti nǹkan tó wà láàrin òun àti ẹni tí ó jẹ́ gómìnà nígbà tó fi jẹ́ igbákejì rẹ̀ ìyún Rashidi Ládọjà wọ́n ní Rashidi Ládọjà lẹ́ni tó jẹ́ wípé òun náà ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ láàrin ọdún 2003 sí ọdún 2007 tó sì jẹ́ wípé àlàó akálà ní igbákejì rẹ̀ nígbà náà tí wọ́n jọ ń tukọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni ládọjà ló wá sọ̀rọ̀ lánàá ti ṣe ọjọ́ ọjọ́bọ̀ Thursday níbi àtẹ̀jáde kan eléyìí tí ó fi léde déyìí tó fi sọ wípé bàbá ń sọ̀rọ̀ wípé ẹnìkan da òun ó ní kì í ṣe àlàó akálà o ó ní ààrẹ lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ òun náà ń ló ṣe okùnfà ní yíyọ eléyìí tí wọ́n fi yọ òun lórípò gómìnà nígbà náà kì í ṣe Àlàó Akálà gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ti ṣe ń gbé káàkiri ó ṣe é lálàyé ó ní iṣẹ́ rí àjọṣepọ̀ tó ń bẹ láàrin òun àti olóògbé Àlàó Akálà ó ní kò mọ̀ kéré rárá ó ní lẹ́ni tó jẹ́ wípé tá a bá ní kájọ wò ó sẹ́yìn ìgbà tí ó pè é ogójì ọdún forty years ó ní òun gangan ni òun dìídì ṣe àwẹ̀jẹwẹ̀mu ọjọ́ bíi ogójì ọdún fún nínú ilé òun tó wà ní àpápá ládọjà ó ní ní ìpínlẹ̀ èkó làwọn ti jọ ṣe ní nǹkan ọdún mọ́kànléní ọgbọ̀n sẹ́yìn ó ní kódà gan pa ìyẹn nìkan kọ́ ò ó ní ẹni tó sì mú àlàó akálàmọ́ òun òun náà ni ọ̀rẹ́ òun kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Tommy Oyèládé ó ní ṣe wá rí i pé àjọṣepọ̀ àwọn ti bẹ̀rẹ̀ tẹ̀pẹ́tẹ̀pẹ́ oníbàkẹ́ náà ń ṣe ló jẹ́ wípé àlàó akálà ó mọ̀ tó tẹ̀ lóun lẹ́yìn táwọn jọ sákò ń lù lásìkò tọ́jà wípé ààrẹ ilẹ̀ yìí ń gbà náà olórí orílẹ̀-èdè yìí ń gbà náà Sani Abacha tó ń dẹ̀dẹ̀ àwọn táwọn jọ jẹ́ nàdẹ́kò ó ní tòun ti àlàó akálà ń làwọn jọ gbé bẹ́ẹ̀ kó lórílẹ̀‐èdè nàìjíríà táwọn sì gba ilẹ̀ gẹ̀ẹ́sì england lọ níbi tó ti jẹ́ wípé àwọn ti jọ lọ fi orí pamọ́ nígbà náà ó ní kódà gan pa ńgbà tó di wípé yóò fi jẹ alága ìjọba àbílẹ̀ ó ló fi tó òun létí ó ní kódà ó pé ẹgbẹ́ tóun ń ṣe gan lòun ọ̀bá ṣe àmọ́ gbogbo nǹkan tó rọ̀ mọ́ pé lápá ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tóun ti fi dìde gẹ́gẹ́ bí alága ńgbà náà ẹgbẹ́ òṣèlú APP ni wọ́n faramọ́ kóun ó gbà òun láàyè kóun ó lọ síbẹ̀ ó lóun sì gbé kò sí nǹkan kan tó burú ńbẹ̀ ó ló sì lọ ó sì jáwé olúborí gẹ́gẹ́ bí alága ńgbà náà ó ní kódà gan pa ìtàn gbàgbé wípé káńsẹ́lọ̀ méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló tún kó wọlé nínú káńsẹ́lọ̀ mẹ́wàá léè tó fi hàn wípé àlàó àkàlà ọkùnrin ni lágbo ti òṣèlú ó nítorí ìdí èyí ń kọ́ ò àjọṣepọ̀ tó ń mọ́yán lórí ìníbẹ̀ láàrin àwọn bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ọgbà nílànà tó lóṣèlú dé àwọn lè mọ́jọ fẹnu ọ̀rọ̀ kò síbi kankan náà àmọ́ láàrin àwọn síra àwọn ò kò sí ngún kankan níbẹ̀ bákan náà wẹ̀wẹ̀ wọ́n pé gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ ṣèyí mákindé òun náà ló ti gbé òṣùbàràbàǹdẹ̀ fún olóògbé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó dolóògbé Alao Akala wípé ó jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ ìlú rẹ̀ Ògbómọ̀ṣọ́ dénúdénú tó sì tún nífẹ̀ẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ní tá a bá ní parọ́ o gómìnà Mákindé ńlọ sọ̀rọ̀ ó ní tá a bá ní parọ́ tá a ní ṣèké dájúdájú ìpínlẹ̀ ọ̀yọ́ a ti pàdánù ẹnìkan tó jẹ́ ògúnná jùlọ ni làámi ìní bàtà ké bẹ́yìn èèyàn bá fẹ́ máa rò pé kí ni gómìnà Mákindé ń sọ yìí ó ní ẹ̀tẹ́ tí gbọ́ mi ó ní ǹjẹ́ ẹ mọ̀ pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tá a wà lẹ́ni yìí tá a lé ní ọ̀hún lágbo òṣèlú tá a lè pé ó ti jẹ́ alága àjọba àbílẹ̀ rí lẹ́yìn tó ṣe alága àjọba àbílẹ̀ ká tún pé onítọ̀hún ó tún wá ṣe igbákejì gómìnà àní ká tún wá pé onítọ̀hún ó tún ṣe adelé gómìnà ká tún wá pé onítọ̀hún ó tún wá dé ipò gómìnà gangan ó ní kò sí torí ìdí èyí ẹ̀jẹ̀ á gbé fún ẹni tí ọlọ́run ọba mi gbé fún àlàó àkàlà èèkàn pàtàkì ni bàbá ń sọ̀rọ̀ nípa olóṣèlú nípínlẹ̀ ọ̀yọ́ tó sì jẹ́ wípé ó dunni jọjọ o wípé àpàdánù rẹ̀ ó lọ́rọ̀ tí mo kúkú wì í ṣebí tẹ́nitọ̀ Teslim Fọlárìn wọ́n bẹ́ẹ̀ ń kalẹ̀ Ṣẹ́gun Ọ̀dẹ́bùnmi tí gbogbo ayé mọ̀ sí Bonfic ó ní gbogbo wọn náà ni wọ́n wà ń bì ẹ̀rí máa jẹ́ mi ìṣónú oníkálukú ó sì máa mọ̀ pé ní tí mo wíhun òdodo ọ̀rọ̀ ni ẹ̀wá já fìyún lẹ̀ ojú ìwé kọkànlá ìwé ìròyìn the punch ibẹ̀ gangan ni ìròyìn yẹn wà bẹ́ẹ̀ bá fẹ́ kà á lódìndí ẹ̀jẹ̀ agbéra pápápá kámọ́ bọ̀ ni sí ojú ìwé kẹrin ìwé ìròyìn Vanguard níbi tí ọ̀rọ̀ ti ń jáde o ní ti agbọ́ni abẹ́yẹfò ni tá a mọ̀ sí Twitter eléyìí tá a fi kàn án síra ẹni wọ́n ní àwọn tí wọ́n ní iléeṣẹ́ Twitter fúnra lára wọn wọ́n ti sọ̀rọ̀ wípé àwọn náà ti a ṣetán báyìí o láti ṣe ohun gbogbo fún orílẹ̀-èdè nàìjíríà dáadáa gẹ́gẹ́ bí ẹ̀jẹ́ eléyìí tí àwọn jẹ́ o bí wọ́n ti ṣe pé tó orílẹ̀-èdè nàìjíríà tó pé òun gbẹ́sẹ̀ lé káwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n máa lo agbọ́ni twitter láti máa fi kàn síra ẹni kẹ́yẹ rẹ̀ ọmọ fò mọ́ wọ́n nígbà wọ́n sì tún pé kẹ́yẹ ọ̀hún kó tún bẹ̀rẹ̀ sí ní máa fò wọ́n ní mínísítà kejì fún ọ̀rọ̀ ìgbanisíṣẹ́ tòun ọ̀rọ̀ òṣìṣẹ́ ìyọ̀n Festus Keyamo tó jẹ́ ọ̀jìnì amòfin òun náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó fi ọ̀rọ̀ síta léyìí tó fi ń pe àbẹ́ ẹ̀wà rí bí ohun gbogbo bó ti ṣe rí báyìí lánàá òde yìí wọ́n ní ó ní orílẹ̀-èdè nàìjíríà ìlọ́jẹ́ wípé nǹkan yẹn o láàrin oṣù méje eléyìí tí wọ́n fi gbẹ́sẹ̀ lé pé kí agbọ́ni Twitter kó má jẹ́ lílò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú agbọ́ni Twitter ó pọ̀ àmọ́ afẹ́ dojú ọjà ẹja ajá sí i

bísí pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre de fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ tí pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. táǹfààní sọdíẹ̀díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo ta nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́dúró láti di lọ́nlọ́ọ̀dù dánilẹ́jì lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí. yẹrẹ gbogbo a máa tẹ̀síwájú. tí pọ́ńpì concept títí dé. ó wọ̀lú Ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́. yàbẹ́ hip-hop ìtẹ́rẹ̀ títí dé. àti Ìbàdàn àti dé. zipompi concept developer that cares. lọ́kẹ́dẹ́ ayọ̀nà fún gbogbo ẹ̀yẹ operation seven two seven. operation seven to seven. ìpàdé alágbára ẹlẹ́ẹ̀kan lọ́dún tó máa ń mìlú tìtì fún iṣẹ́ àmì àti ìyanu. operation seven to seven. dela event and conference center yóò tún kún fọ́fọ́. tinú tòde lọ́dún yìí. operation seven to seven. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ojú lọ́nà. operation seven to seven. ògùn aṣẹ ìdí ajá tẹ̀símúnì àkúnlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́. operation seven to seven. ọlọ́run pastor mrs ẹ̀bọ́lú olúwaṣeyì bákàrẹ̀ jp yóò tún ṣe kọjá bíi ti ṣe lọ́dún yìí. operation seven to seven. it comes but just once in a year year, our spiritual gathering that people always look forward to see, a moment of worship and prophecy, Operation 7 to 7, holds at Denla Event and Conference Center, Sangwele Ele Road, opposite Baremu Market, Ibadan, on Tuesday, 25th January 2022, at 7 p.m. to 7 a.m. Operation 7 to 7, host is Pastor Mrs. Eboluwa Luwashe Ibakare JP. For further information, call 08035 234435. Operation 7 to 7 ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ẹ jẹ́ àgbẹ̀ e síwájú mo pé ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú gbígbẹ́sẹ̀ kúrò lórí lílo agbọ́nni ìkànsíra ẹni eléyìí tí a mọ̀ sí Twitter abẹ́yẹfò ni ṣe rí ìròyìn yẹn gbajúgbajà ni eléyìí tí mo fẹ́ mú yìí òun náà ló ṣe bẹ́ẹ̀ ń ló wà ní ojú ìwé kẹ ìwé kẹńlá ti ìwé ìròyìn Daily Sun láàárọ̀ títí tòní níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe lálàyé wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà ń ló ṣe bẹ́ẹ̀ tó pàdánù owó òbítíbitì owó èyí tó jẹ́ ọgọ́rùn-ún mẹ́fà ó lé ọgbọ̀n tòun ti ìgbọ̀njẹ̀ mẹ́ta dín ní ọgọ́ta bílíọ̀nù náírà six hundred and thirty point five seven billion naira wọ́n lò náà ní orílẹ̀-èdè yìí ṣe bẹ́ẹ̀ tó pàdánù láàrin ìgbà tó fi ṣe bẹ́ẹ̀ gbé igilé ẹyẹ ojú òpó Twitter pé kò gbọ́dọ̀ fò kò gbọ́dọ̀ jẹ́ ìfikànsíra ẹni lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àwọn àkọ́tọ́ yìí ó ní wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí bí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ti ṣe máa lo ojú òpó ọ̀hún láti fi dúnàádúrà láti fi ṣe ti ọrọ̀ ajé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan o wọ́n ní àní àní òsì tàbá ní káwò iye tí orílẹ̀‐èdè Nàìjíríà tó ti pàdánù wọ́n ní owó òun gẹ́gẹ́ iye tá a sọ gẹ́lẹ́ òun náà ló jẹ́ wọ́n ní àmọ́ ní báyìí o ilẹ̀ gẹ̀ẹ́sì tòun ilẹ̀ amẹ́ríkà tó fi mọ́ àjọ ìṣọ̀kan ti ilẹ̀ yúròpù gbogbo wọn náà ni wọ́n ti sọ pé tó inú àwọn dùn sí o àwọn náà sì kí orílẹ̀-èdè nàìjíríà kú oríire bí wọ́n ti ṣe gba agbọ́ni twitter láàyè láti túmọ̀ fi kàn sí ara ẹni lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀já amúyùn bá àwọn àwògedengbe ẹ̀wájá lọ sí ojú ìwé keje ìwé ìròyìn Daily Sun ọ̀hún kànkẹ́ náà láàárọ̀ tòní níbi tí wọ́n ti pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ké sí ilẹ̀ mímọ́ Saudi Arabia wípé kí wọ́n yọ orúkọ Nàìjíríà kúrò lára àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n fi òfin dè pé kò gbọ́dọ̀ wá sí ilẹ̀ Saudi Arabia nítorí àrùn omi ọ̀kànràn tí wọ́n ń pè ní Omicron wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni ló ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ yìí léde ní àsìkò ìgbà tí ó jẹ́ pé mínísítà kejì fún ọ̀rọ̀ òkèrè Subairu Dada tí ó ń gba àlejò aṣojú orílẹ̀-èdè Saudi Arabia ní Nàìjíríà Faisal bin Ibrahim El Gamidi tó ń gbà á lálejò wọ́n ní ó fi ọ̀rọ̀ náà léde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ìròyìn Ibrahim Aliu nínú àtẹ̀jáde eléyìí tó sì fi léde ọ̀hún ni wọ́n pe dàdá ti rawọ́ ẹ̀bẹ̀ sí orílẹ̀-èdè Saudi Arabia wípé kí wọ́n wo gbogbo àwọn orílẹ̀-èdè yòókù eléyìí táwọn náà ti kọ́kọ́ dẹ́yẹ sí orílẹ̀-èdè Nàìjíríà lórí àrùn Omicron tó sì jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan wọn ò ní wọ́n tún ti dá a padà pé tó ká máa ṣe bí a ti ṣe ń ṣe kí Nàìjíríà ó máa wá káwọn náà ó sì máa wá síbí wípé kí orílẹ̀-èdè Saudi Arabia káwọn náà ó tún kinní ọ̀hún rò pẹ̀lú ilẹ̀ wa Nàìjíríà kí wọ́n ó sì fààyè gba kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kó máa wá sí orílẹ̀-èdè saudi arabia ìròyìn yẹn náà gùn ọkẹnu ojú ìwé keje ìwé ìròyìn daily sun ni wọ́n fi sí láàárọ̀ tòní kó tó wá di wípé a máa lọ ẹ̀já wá sí intonishow pẹ̀lú eré ìdárayá wọ́n ní ilẹ̀ nàìjíríà ni wọ́n ti ń sọ̀rọ̀ báyìí pé àní àní ò sí o báwọn ṣe gbé ara sókè tí àwọn sì tàbí elépé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ fún ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ oná ni àwọn ó tẹ̀síwájú lọ́la òde yìí tí wọ́n bá ń kojú orílẹ̀-èdè Sudan ìyẹn ní ilẹ̀ Cameroon tó jẹ́ wípé ìdíje náà tó gbé ti ń wáyé wọ́n pe lẹ́yìn ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìgbáradì tán ni wọ́n fi ọ̀rọ̀ yìí léde o ti oníkálukú wọn tí wọ́n sì ń ṣe lálàyé wípé àwọn ò ní fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú bọ́ọ̀lù tọ̀la o pẹ̀lú orílẹ̀-èdè Sudan kọ́bẹ̀ Èdùmàrè kí ọba wa kọ́ba wa tì wọ́n lẹ́yìn torí pé ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ àákò tó kílẹ̀ Nàìjíríà kó tún gbà ẹgbẹ́ ohùn sókè ohùn àdúrà ni ìpè kí Super Eagles o kí wọ́n yan yọ kí wọ́n sì gbé ife ẹ̀yẹ wá bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà ajá balẹ̀ fún tèrè ibi tí a láǹfààní láti rí mọ nìyí lágbára ọlọ́run ọba ẹja daṣọ bo ìtàgé tó bá tún di lọ́la láṣẹ ọba mi Èdùmàrè ọ̀la sátidé aago méje ní tọ́lá sáago mẹ́jọ níkànnì fresh one zero oh five point nine ilé orin challenge nìbàdàn títí ìgbà náà ọmọ yín ni o ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ̀ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì agúnrégé elédè mọ́ṣẹ́ràdùn àyò mọ̀ gúnrégé fún wa ni òpin ọ̀sẹ̀ yìí yóò sàn wá sí ìdùnnú àti ayọ̀ àtẹ̀mí àti yín tayọ̀tayọ̀ látijọ́ fi pàdé lọ́wọ́ ọlọ́run mo ń tèmi ó dà pọ̀. àjà balẹ̀ àjà balẹ̀. ẹ̀gbọ́n ta ló ń dá wa lára yá o. Fresh FM. ta ló ń múnú wa dùn. Fresh FM. ta ló ń lé ìbànújẹ́ wa lọ. Fresh FM. ń máyé wa Fresh FM. Fresh FM. Fresh FM. Fresh FM one oh five point nine. Fresh FM. Fresh FM fm ọ̀gáàní máṣá ta ló ń mú sẹ́wà yọ. fresh fm ó ṣe tuntun kọ́ ni lọ́gbọ̀n. fresh fm ó kéde dandan fún ni lóye. fresh fm ìròyìn lóríṣiríṣi. fresh fm ìròyìn tó tún gbẹnu tán. fresh fm ìwádà fresh fm fresh fm fresh fm wà ló five point nine. fresh fm fresh fm fresh fm ọ̀gáàní máṣá. ta ló ń bá àpò lóru fẹsẹfẹ àbí múrẹkẹ fẹsẹfẹ táwọn fi wọn wọlé lójoojúmọ́ fẹsẹfẹ tàbí jẹ gbádùn ní yọngbàyọngbà fẹsẹfẹ lọlẹ fẹsẹfẹ fẹsẹfẹ fẹsẹfẹ wà ló fà ẹ bọ láyà dis fẹsẹfẹ fẹsẹfẹ fẹsẹfẹ mọgá ní màtà ó ẹ ṣe tẹ́ ń gbọ́. náà mọ̀ rárá bó bá gorí ilé ìmọ̀ fẹ́jú tótó ni ká má ṣòfò ẹ̀mí ká má ṣòfò dúkìá kálẹ̀ délé ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ilé ń jó pápá ń jó wìrìwìrì ni fresh one oh five point nine fm ṣe ń pè wá sàkíyèsí káyé dẹ́nà sùn pápá létílé kádẹ́kùnrin rẹ̀ epo bẹtiró pamọ́ sílé ẹ̀yẹ́ fínà kándù láńtà tàbí tan iná orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ epo sínú jẹnẹrétọ̀ àti pa pa gbogbo ohun èlò tó ń lò náà ká ṣe bẹ́ẹ̀ bákan náà tá a bá pa iná sìgá yín àfin kẹ́ tó sọ síbi kíbi ẹ má fi láìta ìṣáná sàrọ̀wọ́tò àwọn ọmọdé bẹ́ẹ̀ ló ṣe dandan ká ní ẹ̀rọ panápaná nínú ilé níbi iṣẹ́ àtinú tàbá wá rí